kò bá jìn ilá kì í kó ilẹ̀ tí kò tójú ẹni ṣú o òkùnkùn rẹ̀ ó máa ṣòro wọ̀ o bó kò bá jìn ilá kì í kó ilẹ̀ tí kò tójú ẹni ṣú o. máa ṣòro wọ̀ o òwe là ń pọ̀rọ̀ yìí ó ti fẹ́ mọ́ láró rú ó jọgá tẹ kò jọgá tó fẹsẹ̀ méjèèjì kọ́ra wọn ọ̀rọ̀ mọ̀ ti fẹ́ bẹ́ẹ̀ ní òwe ẹ ká kíyèsí torí pé kò yẹ tẹ́lẹ̀ o rárá rárá o ẹ má fọlájú. ọkọ mi pẹ̀lẹ́ káàbọ̀ báwo wá ni ètò ah! ìṣèdí bàgẹ́bàgẹ́ bí pẹ́pẹ́yẹ tó ṣẹ̀ṣẹ̀ bímọ ètò olèjú ṣé ò sí. ṣé táìmù tí mo máa ń dé ni mo dé yìí yẹn ẹ wá ah! ó tọ́ mà ní ṣé ò sí ìwé jẹ́ ń túfọ̀ fún yín. mo kú ọ̀gá ẹ̀ ṣaláìsí. Hmm. kí ló ṣẹlẹ̀. wọ́n ti sáàkì mi wọ́n ti lé mi lẹ́nu iṣẹ́ wọ́n ní kí n máa lọlé. wọ́n ti sáàkì ẹ. bẹ́ẹ̀ ni. ah, ah kí náà ló dé. Ah, ẹ ṣe ẹ̀yin náà ẹ wo táìmù tí mo délé lánàá yẹn ara dẹ̀ ni kò ń ṣe ẹ́ńjìn I have water and blood running through me. I was really tired mo dẹ̀ sùn lọ mo gbàgbé. Ìgbà tí mo dẹ̀ jí láàárọ̀ yìí náà ni mo èrò ṣe lọ. Wọ́n á ní mo ti pẹ́ dé kinní kan kinní kan. Mo jẹ́ kó yé wọn pé wàhálà àṣẹ wọn gan ti pọ̀ jù. Pé ká mo tètè close lọ́fíìsì lánàá ni mi ò ní máa pẹ́ dé lọ́jọ́ kejì. Mo ṣàṣàlàyé fún wọn. Wàhálà wọn tẹ̀ ti pọ̀ jù. Àlùbọ́sà wọn ti fẹ́ pọ̀ ju súyà lọ. Ẹ jẹ́ kó máa múṣẹ́ wọn lọ. Iṣẹ́ tó bá máa rọ̀ mí lọ́rùn lọ́lọ́ máa ṣètò fún mi. Wàhálà wọn ti pọ̀ jù. Olùdíje ń sọ fún lálàkọ́kọ́ Ebenezer Obey kọrin kan ó ní sùúrù ni bàbá ìwà tẹ́nítẹ́ní àwọn Yorùbá tó wá pò é pé ojú kan báyìí lèèyàn máa ń tọ̀ sí tó máa ń lè o tó bá ń tọ̀ kiri yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ wọn lè rí tẹ̀sí ṣe fún ẹ kí ni mo fẹ́ fàyọ ní pé láàárín oṣù mẹ́fà sí o ti ṣiṣẹ́ tó mẹ́ta sí mẹ́rin tó ń tibì kan débì kan ìwà wọn náà ò dá ń bi iṣẹ́ ẹ máa sọ fún ẹ wàá mú ẹnu wàá nà lẹ́gbọ́ọ́rọ́ bíi màálùú tán fẹ́ pa wàá yídi ìyẹn agagèlètè lórí bẹ́ẹ̀dì wàá máa yí lọ yíwọ aago méje àbọ̀ aago mẹ́jọ aago mẹ́sàn-án lọ lùwà ẹ̀ṣẹ̀ dìde bàràbàrà wa ló máa wẹ̀wẹ̀ ìyà wà ló lọ bí ṣé wàá sàkẹ́ náà wọ́n jẹ́ mi gan máa sàkẹ́ máa tún pa ẹ́ ni. Ah, ah. yes. o lè tó yẹn ni. yes famous business ni help. ẹ wo mú mi wàhálà ibiṣẹ́ wọn yẹn gan ti pọ̀ jù èló ni one fifty thousand wọ́n á tax wọ́n á yọ gbá wọ́n á yàwó gbogbo èyí tó máa kù ní ju one hundred and ten thousand ẹ jọ kí nìyẹn ká ṣé irun orí mi ni wọ́n tẹ̀ ń ká ni tí màá ṣe pé mo láwọn ọmọ tó yẹ pé mo lè pín san díẹ̀díẹ̀ lọ́wọ́ wọn ẹ wo wàhálà ṣe yẹn ti pọ̀ ju mi ò ṣe gbogbo àwọn iṣẹ́ tí mò ń rí látijọ́ ẹ̀ tẹ́ ẹ̀ ń sọ pé mò ń change iṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ alálùbáríkà ni tó bá jẹ́ṣẹ́ alálùbáríkà máa farabalẹ̀ máa jókòó síbẹ̀ máa máa ṣiṣẹ́ mi. ẹ wo pé tó bá yẹ pé ibi bíi company gidi kan ni mo ti ń ṣiṣẹ́ ẹ rò pé mo máa kúrò ni ẹ ká ní mo lọ rí iṣẹ́ pẹ̀lú Mike Adenuga lásán thirty years mo ṣì wà ń bẹ̀ bẹ́ẹ̀ àwọn ni one of the biggest telecommunication companies in Africa they are reputable company with good reputation and credibility ẹ wá ń sọ pé àwọn ní one fifty wèrè kan ìran mi ò tún tòṣì mọ́ over the years wọ́n ní credibility ṣé orúṣẹ́ yẹn mi ò ní jókòó síbẹ̀ má farabalẹ̀ síbẹ̀ orúbẹ̀ yẹn ni mo wá ń sìn. ní sùúrù ọkọ mi madam reputation and credibility mo rí ẹ tẹnu ẹ ń píìkì pẹrẹpẹ ń sọ̀rọ̀ eh, makadenuga now o ṣe kúkú gẹ Dangote àti Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá pẹ̀lú ẹ o because nǹkan tó ń ṣàlàyé fún mi sí o ló lọ kú bẹ́ẹ̀ ni thirty years ló fẹ́ lọ péré tẹ́ntẹ́n sí wọn lórí. ẹwù ẹwù àwọn náà ara wọn ni wọ́n jọ wà náà ni èèyàn wọn náà ni bóyá ọkàn yẹn tèmi sọ yẹn ti tó mi sẹ ah wọ́n jọ wà náà ni gbogbo wọn jọ wà ni àwọn náà wà òkè. wọ́n ṣiṣẹ́ lọ́dọ̀ gbogbo wọn papọ̀. inú èèyàn kan ni wọ́n ti tó Michael Adenuga yẹn ni mo láìkì iṣẹ́ wọn ẹ jẹ́ kí n lọ ṣiṣẹ́ ń bẹ̀ tí mi ò bá lọ. ó máa padà gbẹ́bọ̀ ó máa padà gbẹ́bọ̀ ó lè ní ẹ ó lè ó lè ó lè olórí burúkú ọmọ. yes. ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre ìyá ó jàre iṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre òṣì ó jàre bí ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre ìyà ó jàre iṣẹ́ ó jàre òṣì ó jàre bí múra síṣẹ́ ìwọ rẹ̀ má ṣe ṣọ̀lẹ àtẹ́lẹ̀ ọwọ́ ẹni ìyẹn kì í tán ni múra sí iṣẹ́ ìwọ ọ̀rẹ́ má ṣe ṣọ̀lẹ. hello ẹ má jẹ́ kí ẹ̀wọ̀n kan wọlé mọ́ tí ó ti rẹ̀ mí ó ti rẹ̀ mí for today ṣùgbọ́n tó wọlé last yìí should be the local person ló ti yẹ ṣùgbọ́n ẹ má wọlé má lie anybody kó wọlé mọ́ i'm tired. All right. All uh, madam. Yes, Sorry, what can I do for you? Ẹ sir. sà, mo rí advert yín lórí internet precisely orí Instagram pé ẹ máa ń bá àwọn èèyàn wáṣẹ́ pé ẹ dẹ̀ máa ń gba ten percent fún sálárì for another six months. So any ni mo ní kí wọ́n bá yín because mo ní ìdíṣẹ́ bẹ̀ ṣe rí Yeah, you're welcome. Presently, a ní varieties of job tó wà nílẹ̀ a ní vacancy fún teacher ní secondary school and the salary is twenty five thousand naira ah. and i'm about ten percent of that twenty five thousand which is two five for good six months I need shelly hotel I need bakery I need pure water company ṣe wá ra àwọn iṣẹ́ tí mo kalẹ̀ fún is thirty thirty thousand naira per month then around ten percent there is three thousand naira for good six months kẹ̀dẹ̀ máa wò ẹ̀ má ẹ ta bag pure water kan pẹ̀lú nǹkan tó mi ń sọ for today ẹ máa rí hundred naira tẹ bá wa ta fifty madam tell me that's a lot of money ẹ mọ̀ then ti shortlet hotel tí mo sọ fún yín tí yàrá bá jẹ́ two two thousand tó bá ti di rushing hour two two five ní ẹni wa wá dúró tẹ máa rí. gbogbo nǹkan tí ẹ ń sọ yìí ó contradict nǹkan tẹ́ kọ sórí internet ẹni ẹ máa ń báwọn èèyàn wá iṣẹ́ bíi five hundred thousand per month lọ́mọ máa san as salary gbogbo yìí tẹ́ ṣe kálẹ̀ yìí kò tí ì tó ní hundred thousand bẹ́ẹ̀. àǹtí àwọn yẹn náà wà bọ́ àwọn ipá yìí ẹ̀ johnson òun lè lè àwọn tó wà nílẹ̀ làkà fún yìí. Ah, ẹ bá má ti ṣàdvat nǹkan tẹ́ ṣe yẹn kọ́ kó dáa nígbà tẹ́ ń scam àwọn èèyàn nìyẹn náà ṣé èmi wá mọ̀ pé iṣẹ́ tó ń fà ń kára wa ni màá wá kó sí suit ni màá sanwó cab ẹ mọ wàhálà tí mo ṣe kí n tó ṣe makeup kó tó dúró báyìí kí n tó débì báyìí. Ah. àǹtí ṣé ìlú tẹ wà yìí ṣé inú mọ iṣẹ́ olówó à ń ta àtijọ́ àti mú ṣé tèmi kan bá rí iṣẹ́ ọdẹ táwọn tó ń ṣe wà yìí èmi á pín yìí èmi gọ̀ èmi ò mọwó gbà èmi lọ ṣe. nù ó rọǹgì náà gba tí mo ti kọ́kọ́ wọ bíbá yìí tí gbogbo ẹ̀rí balabala tó jọ pé pop fẹ́ jábọ́ ni mo ti ń wò pé ṣé mi ti ṣe rìn ẹ̀dẹ̀ farabalẹ̀ sọ àná ah, ah, ó rọǹgì náà. Ah, ah, ẹ mọ millions of people tó máa rò pé àwọn lè ti ara yín ríṣẹ́ pẹ̀lú nǹkan tẹ put orí Instagram yẹn ẹ ń parọ́ nìyẹn this is scam nígbà tí mo ti wọ́n bíbá yìí tí gbogbo òye mi gbogbo bíbá yìí gbọ́ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó dàbí ìgbà kan títí ibì kan pa tó ń rùn ó ń rùn damp area ni mo ti ń wò pé ṣé mo lè ríṣẹ́ láti bíbá ẹ ẹ fi iṣẹ́ poultry lọ mi ẹ òun lójú yín ti jọ broiler yẹn aṣọ tẹwọ náà kò yéèyàn gbogbo ẹ kàn rí bákan this is not this is not nice ah ah ṣé ṣe lélẹ̀ àbí ṣe ẹ fẹ́ fi mí sínú oko òṣẹ́ gangan ni òun lójú yín ju àwọn tèmi níbi tí mi gbọ́dọ̀ tí mi gbọ́dọ̀ dárúkọ yìí ní badia. kí ló tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn. ó rí o iṣẹ́ àwọn ètò wà lè làkà fún yẹn ó o. ó o ó rí o fifty fifty naira lórí pure water àbí kílẹ̀ pé tẹ́tẹ́ naira àbí kílẹ̀ ń sọ tó tó tó dùn mọ́ yín lẹ́nu bẹ́ẹ̀ ìṣẹ́ mú yín tó ni ah, ah. ẹ yá lọ́jọ́ kínní yẹn jẹ́ bẹ́ẹ̀ mo máa lọ kọ́mẹ̀sì abẹ́ péjì yẹn ni pé you are scam mo máa lọ kọ́mẹ̀sì bẹ́ẹ̀ pé one hundred percent scam ni yín ah, ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ní ẹ̀ lọ yọ post yẹn. kọ̀ǹkọ́tẹ̀ ètò ẹ ẹ try láti kun bí náà ẹ kàn lọ ibo lẹ ti yà àwọn fọ́tò tẹ post sórí íńtánẹ́ẹ̀tì yẹn náà because ẹ yà àwọn fọ́tò yẹn mo rò pé big company kan ni mò ń bọ̀ ah, ah, ẹ mọ̀ nǹkan tó take mi kí n tó ṣe gbogbo nǹkan tí mo ṣe yìí ni ah, kàn wá waste time you know it's not it's not it's not a good one. ẹ máa wọlé di yìí o ṣé kò mọ̀ pé ìlú ta wà gan-an kò síṣẹ́ iṣẹ́ tó wà lẹ́nu yẹn wàá dé òun fọ́gbọ̀n pariwo ṣé ìgbà yóò dá tó o. ga ò ṣé tí Kúnlé ṣe máa wá lọ náà nìyẹn. Ìkúnlé yẹn ló ti ẹ̀wá dùn lójú ọ̀rẹ́. Ìkúnlé ti lọ bẹ́yẹn náà ṣọmọdún èèyàn tó ti kú nílùú Ìṣá. Láàárín ọ̀fọ̀bàjẹ́ kò ì pé twenty four hours èèyàn bíi mẹ́wàá jẹ́ ti kú oríṣiríṣi nǹkan jẹ́ ti ń ṣẹlẹ̀ ládùúgbò tó wà civilized báyìí. ọ̀rẹ́ ìlú yìí tẹ́ ti sú mi ó ti wá mọ̀ the worst tẹ́mi wò ní pé kí ló yìí tàn ṣe lọ sórí Google kán lọ sórí social media kán wọ àwọn èèyàn ńláńlá àwọn tó ń lówó nílùú kán fi jọba sílùú yìí ṣé ìṣèlú ò ní tòrò kò ní túṣẹ. it's not about èèyàn tó dáa àbí something about gbogbo. wọ́n lọ sọ fàwèrè. ifá náà ò kí ń mislead èèyàn ifá máa ń tọ́yàn sọ́nà ni bóyá ẹsẹ̀ ẹni tọkọ̀ fi jọba ni ò ráì. no i'm concerned. ó mọ̀ nǹkan wọ́n ní àwọn àgbààgbàlú wọ́n ń ṣètò lórí ẹ̀ wọ́n ń bi fálẹ́rẹ̀ wọ́n bi whatever kó tèmi ṣàmọ̀ ní kó ètè ìsàn gidi because tẹ́lómi bá fi lè fòṣọ́lẹ̀ tí mo kọ̀ kófìrì àbí tí mo gbọ́ pé yàn ku ọmọ mo ń lọ bá díà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi nìyẹn o àbí kí n sọdá sájà. tó bá ti kó tó di táìmù yẹn sọ fún ìwà adìẹ wílà àjọ lọ ni. kí ló ta fi máa jọ lọ. àjọ máa lọ ni. aláyé àjọ wáyé èwo ni kú attachment. Ah, ah, rárá o àjọ máa lọ ni o kí ló jẹ́ kájọ kú pọ̀. kí ló tajọ máa kú pọ̀. o fẹ́ ṣi fẹ́mi ọ̀rẹ́ rẹ̀. Ah, jọ ń torí ọlọ́run ilé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa délé ayé là pàdé. inú mi máa dùn tí wàá ríṣẹ́ yìí ẹ lè mú bí mo ṣe ní ìdíṣẹ́ yìí ah. mo ní èdè gan-an. <laughs> ìwọ máa wọ̀ rẹ ẹ everything is in order ṣùgbọ́n ọkàn balẹ̀ ẹ ló <laughs> tiẹ̀ sọ pé study the school yẹn náà. linguistics and Nigerian languages. wow that's, that's very good that means you must be very intelligent and smart. <laughs> then ó mìíràn pé uh, communication skills ẹ máa wà A grade ni o. actually àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ because um, ṣe mọ̀ pé language ni mo kà I understand mm. language so well and the use of language. ah that's very good ẹnu etí ẹ mú that's good that's good I worry. yeah. hotel ni bíbá yìí àbí ìjọ ti hotel náà kọ síwájú rí. ah yes hotel ni yes yes ẹ eh, ibi láti máa ń ṣe àwọn meetings wa a bá fẹ́ sí òde ò gbàyàn síṣẹ́ and all of that ìwọ má worry ṣùgbọ́n má bọ̀dà ọ̀rẹ́ mi tó ní bí báyìí mo ti pè kò ní pẹ́ wá bá wa ibi ló fún wa meet wa So uh, you can come down. Yeah. Uh, uh. Yeah, ìwọ ìwọ bọ́ síwájú. No, no, no, no, no, just go. Ladies first. Uh, Báwo ni? Ṣé wọ́n kè? Wọ́n kè. Nǹkan. Wọ́n. Ṣọ́run mu yín ni èsì yìí débì báyìí, kí ló dé tẹ̀ ń bọ́ṣọ? Ah, <laughs> báyìí máa ń ṣe wow just just uh, this is like second home. yeah so bàbá tí wá bẹ́ẹ̀ i'm about shirt you know so that can káwọn káṣọ ẹ má rọpò top here. show me here. okay. yeah. bye bye. so okay. yeah mo wa okay. afa ẹsùn time ti ń lọ ẹni ah yes Uh, lọ tech sentencing kò ní pẹ́ débi uh, yes traffic loom. Eh, kò ní pẹ́ dé kò ní pẹ́ dé eh, but as a matter of fact ó ní kan tí mo fẹ́ sọ fún ẹ eh, sórí from the first time tí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí mo dẹ̀ rí ẹ instantly ni mo dẹ̀ ti fall in love pẹ̀lú ẹ èmi pé láìkò instantly mo ti fall in love pẹ̀lú ẹ àgbà tó wà tún sọ̀rọ̀ iṣẹ́ kò ní ìdí iṣẹ́ ah ọlọ́run lẹ́lẹ́rìí mi kò sí wàhálà tí mi ti ṣe lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí and ẹ̀ tún máa wò mi kàn fẹ́ kó kàn ṣe ẹ ní iṣẹ́ ṣá oil company gangan mo fẹ́ kó ti ṣiṣẹ́ o tí wàá ní ṣiṣẹ́ pẹ̀lú àwọn blacks you know <laughs> àwọn whites ló bàbá ṣiṣẹ́ yes i want to put you somewhere to help me return eh ah within two months wá ti eh but uh, you are no more a baby o n ṣọmọdé ṣọmi yẹn sìn eh, ilé ayé give and take ni o ti yẹ input and output ni. Uh, As a matter of fact, you use what you have to get what you want. So, you're beautiful girl. Listen. And it's room, it's room, and it's room. And it's room. Yeah. I mean, pé ẹ fẹ́ sinmi sinmi lára. Ọmọ yìí, ó ti jájú. Mo fẹ́ ṣẹ̀ sí lára, mo fẹ́ jàn sí lára. Mo fẹ́ occupy. Um, oh, okay. Yes, okay àmọ́ mi ò mọ èjì yín o mi ò dèrò bóyá wọ́n lè ti bí yín time yẹn. Ah, ọmọdé ni mí má wò mí báyìí mo yọ̀ nǹkan. náà rí bẹ́ẹ̀ but um, pẹ̀lú ìtàn tẹ bá báṣá ó sọ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ ní 1962 ó máa sáré ṣẹlẹ̀ bí ìbáyìí sínsìn. 1962. kí ló ṣẹlẹ̀. ẹ kàn try kí ẹ jẹ́ kí ọwọ́ yín yẹn kó tún kàn mí lára lẹ́ẹ̀kan sí. Ah, ah, ah, nineteen sixty two nineteen sixty Nigeria bò ń nira so níbi sixty two yẹn everybody ti ń celebrate ẹ ẹ pàdé kò lè tó. ẹ ṣe olórí burúkú yìí ni ẹ lè dọ́jú ìdájú mi ẹ ṣe ẹ olórí burúkú yìí ni. did you just slap me. tẹ bá súnmọ́ mi tí mo bá tún fún yín ní mi ọmọ gbé yín dé emergency ìjà wèrè mi. ọmọ gidi mo pè é. ta lọmọ gidi. ọmọ gidi mo pè é. oh, oh. no no no kí lẹ fi mí pè nù ó ẹ ti fi mí pé àwọn ọmọ aṣẹ́wó tẹ máa parọ́ fún pé máa fún wọn ṣẹ́ àwọn innocent girls tẹ máa take advantage àbí nú ẹ bá mi sọ̀rọ̀ náà ìgbà tí a tẹ̀ tí kọ́kọ́ dé hòtẹ́ẹ̀lì ni mo ti ń fura pé kílẹ̀ kílẹ̀ wà up to are you mad or something? yeah. look at my age. kílẹ̀ mi by your age. wọ́n bí ilé ẹ̀kọ́ mọ̀ mi tó bá súnmọ́ mi lẹ́ẹ̀kan sí máa fọ́ etí ẹ̀. àwọn ìwà lè wọ́n sì kọ́ lórí ìdìbò ó ti tètè switch kí ló ṣẹlẹ̀. ọ̀ oh, ó ti yé mi so torí mo ti ka linguistics yẹn kí n máa ṣe la pọ́ọ̀ṣì tó máa fi yọ kínní lára mi àbí tó máa fi bọ́ mi sí òwò àbí wo bí tó o bá ṣọ́ ara ẹ̀ máa parọ́ mọ́ ẹ nísinsìnyí máa sáré pera mi sixteen ọmọ mi lycott mo máa sáré ṣàfidábìtì ẹ fún mi ọlọ́run gbọ́ tí ìbá sọ pé rapist ni pa mí máa ló sáré rape mi ọmọ mi ni child abuse ṣá ọmọ mi ni child abuse you be idiot eh! very stupid man gba tí mo ti rí ẹ tó ti kó sí native tí òjò láìlá tí òjò purple mo ti mọ̀ pa máa ní problem. you are not a responsible man. you are not a responsible man na you still you still have the guts to talk. you are not responsible. wẹ̀yìn ojú ẹ̀ bó ṣe fẹ́ jọjà tó ń jí lọ́bọ̀. Ah. sample ẹni. sample mi ò ah. understand. ara mi ti kún ara mi ti wà lọ́nà mo fẹ́ túṣe lára. Ah, bọ̀dá mi ọmọ ìyá àtọmọ bàbá yìí ni mo jẹ́. Ah, ayé ìṣòro ẹ ọmọ ẹni òṣèlú me káfílẹ̀ kẹsí ìdọ̀ ọmọ ẹlòmíì. bọ̀dá mi fíjì ni mi ò ṣe rí. ni mi ò ṣe rí mi ọ̀rẹ́ mi ṣe máa ọ̀tún ọ̀tún nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ hmm. wọ́n jẹ́ kí n mọ̀ wípé kábíyèsí wa ní ọmọbìnrin ah! ọmọbìnrin sì ń bẹ lórí òkè pẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀ǹbáyé gbogbo alẹ́ a sì mọ̀ wípé tí kábíyèsí bá ti gbéṣẹ̀ nílùú Oòduà eh. tó bá ilé bímọ obìnrin ọmọbìnrin àkọ́bí òun ni ó kọ́kọ́ jẹ adélé ah! ká tó lè dáadé fọba bàbá ṣe bẹ́ẹ̀ wàhálà ṣe bẹ̀rẹ̀ ni àfi ká wá kan wọ́n bá tiẹ̀ ṣe gbọ́ ti jáde láyé ni yín ń rọrùn àmọ́ tó wà lórí òkè pẹ̀ àfi ká wa rí ká sì sọ̀rọ̀ bó ṣe yá ṣe. kẹ́yà rèé mú ọmọ. àbò rẹ̀ hm? àbò rẹ̀ ẹ kó kú ẹ kó kú ẹ bá ti sọ yìí fún wa tẹ́lẹ̀ ẹ mọ iye mi tó ti sọnù báyìí ni. àbò rẹ̀. a máa ń sọ̀tún nǹkan ṣe ọ́ ọkọ̀ òkú ṣé mo wà ń bẹ̀ ń gbà kábíyèsí sun oorun rẹ̀ ni àbí kábíyèsí sọ sọ fún wọn gan pé òun lọ́mọ ọbẹ̀. rárá mi ṣe báwọn olúmọlẹ̀ ti wí fún wọn tẹ́lẹ̀. ẹ̀wọ̀n ibi wọn bá wí fún mi tẹ́lẹ̀ wọn ò tí ní sọ fún yín ìgbà wọn wí náà kọ́ la ṣẹ̀ sọ bóde. Ah. wọn kò kò ní kọ́ ọjọ́ kò ń bẹ̀ ẹ má bóde kẹ́ ẹ wá kẹ́ ẹ mọ ibi tẹ́ ẹ wá sí àbí kẹ́ ẹ wá lọ ẹ kẹ́ ẹ wá kiri ni o gbogbo ibi tẹ́ ẹ bá ti rí kẹ́ ẹ wá lọ. Ah, ibo làwọn amọ̀ta wá sí ẹ má fi wẹ́lọ̀ kiri ni ẹ máa tójúlé dójúlé káàkiri ní tí mo lè ṣe ni pé èmi ò fi ètùtù gbáǹdè fún yín tí ó bọ̀ sí rọrùn. ẹ̀yin ò fẹ́ ètùtù gbáǹdè àwọ̀ tẹsẹ̀ mọ́rìn. kẹ́ máa wá kiri. ogun ti dé bodè. bó ṣe kẹ́ ẹ máa tójú bọ lékè ẹ dákun ọmọ ọba òní bẹ́ẹ̀ ń bí o kẹ́ ẹ máa béèrè kiri kẹ́ ẹ fi rí bí bẹ́ẹ̀ kọ́ ṣàkíṣàkí dàdí ẹ lọ nílẹ̀ yín náà káàbọ̀. ọmọ ni a wá báyìí. ẹ máa wá kiri ẹ máa béèrè káàkiri àti gbogbo ògbèríko ìlú bó lọmọ bá wà obìnrin o ẹ máa fi wẹ́lọ̀ kí ó sì ní mo kó òkú kọ́ mo kó tán ni mo wà bẹ́ẹ̀ ń gbà wọ́n sọrun rẹ̀ ni ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀yẹn má rọ̀ ọmọ ọba ẹ jẹ pàṣàyà kò lè kàn mí wọ́n máa yẹ ni èmi wọ́n máa bá rúmọlẹ̀ sọ̀rọ̀ wọ́n máa ya burúkú òlórí mi bó sì lè máa fi lúlẹ̀. káolè ẹ̀yin obìnrin pé mo kàn pè yín wá sí àárín báyìí. kò síbi náà. èmi wò pé kó má jẹ́ pé ọmọbìnrin àkọ́bí tí kábíyèsí bí ìta tá àkọ́kọ́ fi jáde lé káyọ̀mọ́ tó borí àpèrè gẹ́gẹ́ bí ọba ló fà á tí rògbòdìyàn fi ń ṣẹlẹ̀ láàrin ìlú. kí ló tún wọ yìí à ń kí à ń sá ọlọ́ọ̀mẹ́ni òkú wọ́n fà náà nù ẹ̀ ẹ̀ ṣùgbọ́n ìwọ ṣe mọ̀ pé kábíyèsí bímọ kan tà. ẹ bàbá èmi mọ̀ jẹ́ni tí máa bonu ni ṣe rí ní ọjọ́ kan èmi àti kábíyèsí wà yàrá àgbàfẹ́ wọn hmm. kábíyèsí wa ń ronú àmọ́ èrò ike ṣe àròsí ní àròsí ta ni. Hmm. wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ìfẹ́. Hmm. Um, Ìrẹ́, ah. <clears throat> báwo ló ṣe máa rí ká gbọ́ pé orí adé ń sùtà? Orí adé ń sùtà. ó mà ṣe o. a jẹ́ mọ̀ mi bá má ṣe é. ọjọ́ ogbó ló ń dè yìí tí n bá wá dàgbàdàgbà kí n dògbó kí n padà lọ síbi táwọn bàbá bàbá mi wà. ìjẹ́ ìdílé mi ò ní dàrú báyìí ìjà burú ò ní ṣẹlẹ̀ sí ìran mi tí n sì lákọ̀ọ́bí ń ta tó jẹ́ ọmọ obìnrin bolówá ti fẹ́ mi tó jẹ́ pé dandan ni tí n bá dàgbà tí bá rí bí àbárè ọbakúba tó bá lọ́mọ obìnrin ọmọ obìnrin yẹn gbọ́dọ̀ jáde lé kó tó fi ọmọ rẹ̀ ọkùnrin jọba àmọ́ báwo ni bólúwa ti fẹ́ ṣe wọnú ààfin yìí dépò bá jókòó sórí ìtàn bàbá ńlá mi gẹ́gẹ́ bí adélé. Ah! ìjà burú ò ní ṣẹlẹ̀ sí ràn mí báyìí. onídùá kọ́ mi mọ̀ ọ́n ṣe. bólúwa ti fẹ́ ti pẹ́ǹtà jù. Ah! tí ò bá sì sí ìfẹ́ tí mo ní fún ìyá mi àti ẹ̀rù ìyá mi tó ń bà mí èmi ọkùnrin mẹ́ta àtàbọ̀ hmm. kábíyèsí olúwa hmm. mi. Don't get me water, water. Kábíyèsí. Ah, àbájọ ọba tí má ború wọn ọba tí ború. bàbá oh. ta ni mí láti sọ̀rọ̀ ẹrú lásán ni mí láàfin tí ẹ bá ṣe pé ẹ̀yin jẹ́ olóyè tí ń fà wá mọ́ra tó oh. máa bá mi sọ̀rọ̀ díẹ̀díẹ̀ ìmúlẹ̀ èèyàn pé. bàlájọ abọ́ rẹ̀ tẹnu mọ́ ó tẹnu mọ́ ah, bá a ṣe wá rí lókùn àfi kí Ifá tọ́ wa sọ́nà gẹ́gẹ́ bábọ̀ rẹ̀ ṣe sọ ó ṣoríire ó ṣoríire ẹ wàá má kí ìwìfẹ́ nìkan kan mọ́ ọgbọ́n má ìwìfẹ́ nìkan kan mọ́ máa ti dà. kí ni nǹkan tẹ fẹ́ gangan gan torí mi ò mọ̀ yín rí but mi ò ń ṣe tó rúdù mo ṣe ní kẹ́ wọlé jókòó kí lẹ wá gangan wá síbí. ìlédùn àwọn ọkùnrin yín lé ẹ ní pàdé àpadà sí aburú ṣe rí gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe rí àwa méjèèjì tá a jókòó olóyè balógun ìlú ara la mọ̀ òun ló jókòó yìí èmi lọ tún bí ọba sì nídìí obìnrin kan ìjẹ́kú mólú torí kábíyèsí wa kábíyèsí ọba adéyanjú òun ló gbé wa ń dìdíje pé ká wá sọ́dọ̀ yín òun la fi wá ẹ rí i pé ọ̀pá kábíyèsí rèé ọ̀pá àṣẹ ìlú nù. ọmọ yín bólúwa ti fẹ́ hmm. òun ni kábíyèsí ní ká torí ẹ̀ wá hmm. pé kábíyèsí fẹ́ kí ó yọjú sáwọn láàfin. ọmọ mi bólúwa ti fẹ́ kí ló ṣẹlẹ̀. Hmm. <laughs> kò kò sábúrú kankan ìyá wa ṣe rí kò sígbà tá a kundò tá a kan ọmọ ẹja ṣàǹkún ẹni ọmọ ẹja ló ti papọ̀ jù gẹ́gẹ́ bí ọ̀tún ṣe sọ lẹ́ẹ̀kan o iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni èèyàn gbọ́dọ̀ fi rán ọmọ ẹni kábíyèsí sọ pé á yan àwọn ń sọ olúwa ti fẹ́ wọ́n fẹ́ bà níbo lónìí. kíkájọ máa bọ̀ láàfin báyìí àwa àtòun bẹ́ẹ̀ náà bá lè tẹ̀lé wa. ẹ jọ sàn. olórí àgbà. gbogbo bẹ ṣe ń sọ̀rọ̀ yìí ẹ tù mí lẹ̀ torí mi ìmọ̀ nǹkan tẹ mí báyìí wọ́n ní kí ẹ máa mú bolúwa ti fẹ́ bọ̀ kémi náà máa tẹ̀lé fún kíni I don't know any kábíyèsí and I'm not expecting any olóyè to come and break any news for me so kí ni n tẹ́ wá ṣe gangan please ẹ wá specific because mi kì í gbàlejò báyìí before it turns to another thing please. Ah, <laughs> ìyá wa ẹ mọ̀ pé bí téèyàn bá nìkan sí ibẹ̀ lọ́kàn mọ́ wà ṣé ẹ rí ẹyìn ààyùn ọmọ yín oyún kábíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀jẹ̀ ń fa ẹ̀jẹ̀ <laughs> wọn náà fẹ́ fojú rí. gẹ́gẹ́ bí ọkọ ti yí táwọn jẹ́ àbí ṣẹjẹ́ bàbá abolúwa ti fẹ́. bàbá abolúwa ti fẹ́. <laughs> Ah, ààyùn ni ààyùn ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń pin ẹ̀jẹ̀ fà báyìí. <laughs> anyway anyway kò sí nǹkan kan tó lè fa nǹkan kan ṣé rí adéyanjú tèmi mọ̀ ó ti jọ́ lọ́hùn nípè tipẹ́tipẹ́ and it does not belong to any royalty kò sí kò sí adé ọba àbí ìlẹ̀kẹ̀ ọba kankan lára ẹ̀ it's just on his own. ìfẹ́ mi báwo ni sọmọ mi ń kéèkì. àwọn sọmọ ń kéèkì kọ̀ọ̀kan kọ́ lè lé ìjọ. kí ló ṣẹlẹ̀. adéyanjú. yes dear. mo ní kó jẹ́ ká lọ yọjú sáwọn òbí ẹ̀ cause ṣó dìgbà tí mo bá bímọ tán ká tó lọ ni àbí ṣó mọ̀ pé àwọn òbí mi ò nífẹ̀ẹ́ sí ìbágbépè mi àti ẹni láì kí n ṣe pé o ṣe nǹkan tó tọ́. Ah. ìfẹ́ mi ó dẹ̀ dẹ́rù bà mí àìṣètò rẹ̀ ló ṣe wàá bọ ọkàn jẹ́ má bà ọkàn jẹ́ náà after all mo ti sọ fún ẹ pé project mo wá ṣe six months péré ló kù right after the six months a dẹ̀ máa ṣe necessary things máa mú ẹ lọ sọ́dọ̀ àwọn parents mi wà á rí wọn àwọn á rí ẹ gbogbo ẹ̀tọ́ tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ọkọ ẹ má ṣe é gbogbo nǹkan pátápátá ló lásìkò hmm. hope you're getting me. dúró ná kí ló dé tó ṣe jẹ́ ó dìgbà tó bá parí bójẹ́tì ká tó lọ wá adéyanjú ṣé ò nífẹ̀ẹ́ mi. torí mo nífẹ̀ẹ́ gangan náà ni nǹkan tí mò ń sọ ò tí yẹ mi ò fẹ́ divide attention mi fún any other thing yàtọ̀ sí wọ̀ ẹ̀yin ó mọ̀ pé tí n bá ti parí project yẹn sí màá ráyè tiẹ̀ màá ráyè fi ẹran àwọn òbí mi àti pé ṣé o mọ̀ pé látọjọ́ tí mo ti da ẹsẹ̀ wọ inú ìlú yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni mo rí ṣùgbọ́n wọ́n lọ́kàn mi yàn ìwọ ni mo mú ìwọ nífẹ̀ẹ́ mi ìdùnnú mi ayé mi ayọ̀ mi baby i won't let you down. I promise. I promise, baby. I, I, I promise. Àwọn òbí mi nù I dùn. Wọ́n kò rí mi bẹ́ẹ̀ ni pé mo kàn wá ń gbélé ọkùnrin. Mo fi e-, ṣe if e-, sàárà wọn. Ìgbà díẹ̀ ló kọ. Èmi náà àṣẹ ẹ̀tọ́ mi. Mo fi dá ẹ lójú. Smile. Ẹ̀yàn lẹ́yìn. <laughs> Ìfẹ́ Adéyanjú. Ìfẹ́ Adéyanjú. Ìfẹ́ Adéyanjú. Ìfẹ́ <laughs> kò sọ máa ń rojú pọ̀ iná ni. Mami. Mami. Adéyanjú. Wọ́n ní wàá tóbìnrin lẹ́jọ́ ń gbé. A jẹ́ pé kan tí mò ń gbọ́ òótọ́ ni. Pé kí ni màá? Ah. Wípé o ti fẹ́yàwó tí ń bóbìnrin gbé o ti bímọ. Ah. Adéyanjú, ṣé bó ṣiṣẹ́ kórìí lélẹ́yìí? Wo dídán mo nílò ọlọ́nà ṣé project wọn ni kò wá ṣe lélẹ̀ ìyàwó ló wá fẹ́ wo arábìnrin wojú mi dáadáa o ṣọ́ọ́tì rí mi rí wò mí dáadáa ó ti rí ọkọ o ó ti rí ọkọ adéyanjú kò tí fẹ́ yàwó bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ah, hmm. kò tí ó ti rí ọkọ o ìyàwó sàrà nìyẹn ká ló ń bá wí. ẹ ah, máa nǹkan tó ṣẹlẹ̀ ẹni sùúrù. o tún bá mi rí o bá mi lójú eléyìí eléyìí. má mi mi ò tó bá yín ma ọ̀rọ̀ òkèrè ni ẹ mọ̀ pé tí ò bá lẹ́kàn á dín. ẹ̀ṣọ́ wa parọ́ mọ́ ẹ. ìyá adéyanjú wọn ò oh. parọ́ mọ́ mi mom I, I, I can explain. explain explain explain what explain kí ni adéyanjú ọmọ nǹkan tó ṣe ní nǹkan tó ṣe ò bójú mu nǹkan tó ṣe kò bójú mu dúró dúró má ti mọ mi èmi á pàṣẹ fún ẹ àṣẹ ìdẹ ni mo fẹ́ kó tẹ̀lé. a kò sọ wàhálà. Ah. léyè gbére o lè gbédé o lè gbédé lèmi. mami mami baby i'm sorry mami babe i'm sorry babe babe babe mami mami babe babe babe. Oh shit ẹ eh, o ti tọkọ nù má sunkún mọ́ ṣùgbọ́n ó hm, pẹ̀lẹ́. ẹ bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ bẹ́ẹ̀ bí wọ́n sọ pé kí ló ṣe ẹ́ ń sìn. kí ló dé tó tún ṣé bá ti jọ sọ̀rọ̀. Hm, kò tó náà ni ìgbà wo lẹ máa wá dé báyìí. ayọ̀mí èyí ni thursday títí ọjọ́ sunday ọjọ́ ìsinmi máa dé ṣó mọ̀ pé mo ní láti yọjú sí mọ́mì wọ́n ti ń bínú gan àti pé torí bolo àti fẹ́ ọmọ wa ọjọ́ ọ̀la wa rèé mo ní láti lọ ṣe gbogbo ètò tó yẹ kí n ṣe so that wọ́n máa lè gbá bolo wọlé ó ti yẹ. Yeah tọ́jú ara ẹ fún mi is that a promise gbala bẹbẹ take care all right be good. Mm. ẹ máa ṣọkùnrin gidi o ẹ máa ṣọkàn gírígírí gbìngbìn nǹkan tó ṣẹlẹ̀ ni pé mọ́tò tọkùnrin wọ ń travel ẹ̀gbọ́n yín lè sọ. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ Ìyábọ̀dé ẹ nǹkan tí a rò ọlọ́run máa kó bá nǹkan tá a rò jẹ ó ti yéé sìn ẹ máa ṣọkàn gírí ni torí nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ó lágbára gan mọ́tò tí ọkọ yín wọ̀ nígbà tó ń travel ó ti yé ìhun ló ní accident sọ kíni bẹ ṣe rí kíni eh, bẹ ṣe rí kíni ẹ má sọ̀rọ̀ ṣìdáre eh, eh, ẹ dúró náà ẹ dúró ẹ dúró ẹ dúró mọ́tò talẹ̀ ló lásìdẹ́ǹtì. mọ́tò bàbá bàbá ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan ìṣẹ́kù wọn náà ti gbó. ẹ tẹnu bọ mọ́tò talẹ̀ ló lásìdẹ́ǹtì. bàbá bólú ni sẹ. ọkọ tèmi. àwọn tó wà nínú ẹ kò sẹ́ni kankan tó ṣẹ́kù gbogbo wọn jóná kéru ni. ọkọ mi ẹ máa ṣọkàn gírí ni ó ti yẹ yín sìn ẹ gírí yabólú ó ti yé yín so àwọn àlàyé táwa ní ẹ fọkàn balẹ̀. ojú náà kéérú. ẹ kéérú kò sí ẹsẹ nìkankan tó yọjú gbogbo wọn pátápátá látòkè délẹ̀ ẹ ṣọkàn gírí. kí bàbá ọmọ nǹkan tẹ̀ sọ sí. tọmọ yín ni kẹrù ẹ fọkàn balẹ̀. adéyanjú lásìdẹ̀ntì ẹ̀dẹ̀ tí wàá sọ pé adéyanjú lásìdẹ̀ntì kò sí wàhálà. Ah, yabolu yabolu yabolu yabolu yabolu ẹ wojú mi yabolu o. sórí ibi tó bá yà rẹ̀ dé àfìgbà tó sọ̀rọ̀ èdò pọ̀ sàn gangan a dẹ̀ sọ sọ sọ sọ sọ sọ abá ẹ sọ́tì ó lọ́mọkùnrin yìí gan-an ló fẹ́ tẹ̀lé ó ní sìn ta ló mọ̀ bóyá kò dá ìyá rẹ̀ o ò mọ́lé o ò mọ̀nà o ò mẹ́bí o ò mọ ara ẹ̀ ṣọ́ra ìyá rẹ̀. àti <sighs> ìyànjú a máa jọ sọ báyìí a jọ sọ báyìí o. <laughs> wo ọ̀rọ̀ ẹkún kọ́ lọ̀rọ̀ ẹ̀kan o lẹ́yìn ká wá gbogbo bá ṣe máa mọ ní àtọ̀nù ká lọ jẹ́ káwọn mọ̀lẹ́bí ẹ̀ mọ̀ ẹ̀ pé ó lọ́mọ lẹ́kọ̀ọ́ tó kú ẹkún tó ń sùn yìí kò lè tán gbogbo ìṣòro ẹ̀ o ká wábi tí fámìlì ẹ̀ wà sítórì wo ló fẹ́ sọ fọ́mọ ó sì ń gbà tọmọ bá dàgbà ọ̀rọ̀ ẹkún kọ́ o ti yé ẹ. láti ìgbà yẹn lèmi àti ẹ̀gbọ́n mi kò sí ibi tá a wá sí àkófìrí ẹ títí tí nínú ẹlẹgbọn mi ṣaláìsí tó dápò èmi nìkan tí mo fi tọ́ ọmọ yìí nínú ìṣẹ́ nínú ìyà hmm. tọ́lọ́run fi bá mi wò dàgbà so adéyanjú tèmi mọ̀ o <laughs> tó bá dé sàárè ẹ̀gọ́ gbogbo egungun àti jẹ́ àti dé lúbúlúbú. ìyá wa kábíyèsí sẹ́yìn lóòótọ́ wọ́n sẹ́yìn ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé àwa tá a jókòó yìí ilẹ̀ tí ò tójú ẹni sú okun ẹ̀ ṣòro rìn kò lè rọrùn fún wa láti dá sí ṣùgbọ́n bó kó ọ̀bá wa jìnnà ìlà èkó ni yóò bá wí àbíbò ni. ọ̀nà náà lọ́tọ̀ ọ̀wọ̀gbẹ́ ìyá wa tẹ́rí ẹ fi yèdè nú ẹ dákun ẹ dábọ̀ kẹ́ ẹ fi yèdè nú kò sígbà tá a kodò láyé tá a kọ́ ọmọ ẹja sànkún ẹni ọmọ ẹja ló ti papọ̀ jù ẹ má bínú sẹ́rí bàbá ṣe pé kábíyèsí gangan bá ń bẹ láyé ni wọn ò bá ṣe ṣe kí wọ́n ṣàlàyé wípé báwọn ṣe ní báwọn ṣe ní lélẹ̀ àmọ́ ìṣẹ̀dá ló pín yín níyà láàánú tí kábíyèsí kú olórí àpèrè ní ìsìn ìfẹ́ wájà kò tí ì dòṣùpá mẹ́fà lọ èyí oṣù mẹ́fà ní kábíyèsí ti wájà. ìyẹn ní pé adéyanjú ṣẹ̀ṣẹ̀ gbèsè ni ọba ni. ọba ni bó ṣe fi èmi àti ọmọ mi sílẹ̀ ìfisílẹ̀ tó ní agbára ni oh. ó kàn sọ fún mi pé òun fẹ́ lọ wo ìyá òun kábọ̀ hmm. bó ṣe dẹni àwa tìjọ ọ̀la ni àtúnfi bẹ́ẹ̀ ṣe yọjú yìí. Ah, tó bá wá sí pé ìyàwó tó bá ṣe pé ńgbà tí kábíyèsí ń bẹ láyé ẹ̀yìn àti wọn lẹ bá jọ ń bẹ láàfin ẹ mọ̀ pé kábíyèsí sí èèyàn abẹ́ èèyàn tó fóúnjẹ sílẹ̀ láìrò tẹ́lẹ̀ ikú lọ yọwọ́ rẹ̀ láwùjọ lóhùn ò ní jẹun. kókó wọn jẹ mọ́. I'm in a nutshell kí ni nǹkan tẹ fẹ́ gangan nǹkan tẹ bá bí nísìnyí ti break news fún mi pé adéyanjú ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí kí ni tẹ wá ń wá gangan tó fi jẹ́ pé inú ilé mi lẹ̀ tó wá wá. ṣe wá rí lórí tàbí tá a tún dé ìná ìyá wa ẹ dákun ọ̀dọ̀ yín náà lọ́wọ́ kàn báyìí nísìn. ibi tá a bá ti rí pẹ̀lẹ́ a gbọ́dọ̀ rí kùtù ń bẹ̀ adìẹ ò sì ní kú káwá sọ pé a fẹ́ dẹyin rẹ̀ nù ìdálù nísìlú ìyá wa eégún ló ń gbowó lòdì ògbómi apènà ló ń gba tìlú kan tá a mọ̀ tá a gbọ́dọ̀ dárúkọ rẹ̀ ah. àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀hún nígbà wọn bàbá bàbá wa fi kalẹ̀ nílùú ara la mọ̀ a gbọ́dọ̀ débẹ̀ ní ìsìn káwa wa padà ká sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ kó lè bá a rí bó ṣe yẹ kó rí ìdínú tá a ṣe wá bá yín ṣe rí bọ́ bàbá wàjà nílùú wa bọ́ bá ti gíṣẹ̀ tó ti gbé ó ti lọ bí táwọn àgbààgbà rè ó bẹ àkọ́bí tó bàbá fi ilẹ̀ àkọ́bí ọba tọ́jú bẹ́ẹ̀ òun ló gbọ́dọ̀ gorí àpèrè tí ó dùn gẹ́gẹ́ bí adelé táwọn awo òru tí wọ́n wà máa ṣètùtù títí dijọ́ tí wọ́n bá fi sọ pé tó àsìkò ti tó tá a fẹ́ fọmọ oyè sórí àpèrè yóò wá ṣẹ̀ṣẹ̀ wá dìde mbẹ́ adelé òun la bá wa <laughs> ṣe mọ̀ pé bàbá ti ṣe wọ́n nílùú òtúbà ìlú òtúṣẹ́ èkó òkè bí èkó wọ́n lẹ́yìn òkè bí ẹyẹ ọmọ èèyàn fọ̀rọ̀ sẹ́ẹ̀rì ọmọ àyè obìnrin méjèèjì kò ní í gbẹ. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ eku tó fẹ́ máa ké bí eku yẹn inú ilé yín ni kó ti lọ́ọ́ máa ké táwọn ẹyẹ tẹ̀bá kun ọ̀ sí kejì ilé yín kan lọ́ọ́ máa ké mbẹ̀ mo dijú mi kí n tó là àti mo sì kí olórí burúkú tẹ̀ gbé wá bí tẹ̀ ní ìyọ̀pá ọba yìí àti olórí burúkú tó bá yín gbé àtẹ̀yìn wèrè tẹ̀ wá bí pẹ̀lú agbára tó jù yín lọ ah. tí n bá túrọ́ tó àìlà lẹ̀ tí ò bá jẹ yín wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́ pèmí lọ́ọ́ máa lè ẹ jẹ́ sọ fún yín nǹkan ọmọkùnrin ló sì máa ń bẹ̀rẹ̀ jíjẹ yìí à yìí tú wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ wo bí ọmọ mi kò sí kankan nu yín tó gbọ́dọ̀ fọwọ́ kan àbí kẹ́ ẹ sa sí kẹ́ tó tẹ̀lé láì kẹ́ pẹ́rẹ́ eh, eh, eh, kẹ́ ṣe orí burúkú. kí ló tún kú olóyè ọ̀tún. ẹ ṣe lẹ́yà. káàbọ̀ ọkọ mi. ẹ pẹ̀lẹ́. no don't worry don't worry my dear just go inside. ọ̀hún sọ̀rọ̀ ìtàn bá tá a jalè ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ wọ́n ní kẹ́ jáde síta ẹ má ní. ìyálòde. ìyá ìwọ ló wà lóde wọ́n lé etí tó tún pè yẹ́ tó wà lóde ìgbóni kó wọlé wá ìta ká gẹ́gẹ́rà o. ọkọ ìlú ìyá ìwọ ló wà lóde àti tó wà ní ṣáláńgá ẹ kó sì kẹ kó wèrè lọ ẹ sori burúkú dànù. ọlọ́run àpàtì yàrá yà yín jẹ́ can you just imagine these mad people coming here to start telling me shit don't worry my darling you can't even imagine what has happened. Mọ́mí. Yes, dear. Ah, kí ló dé tí ẹ pariwo mú àwọn bàbá yẹn bẹ́ẹ̀ yẹn? Àti pé kí ló dá yẹn pọ̀? Mi ò rí in such manner. Ẹ disrespect wọn gan o. Hmm. You won't understand. You know I don't make noise, I don't mess around and those people you saw. Tó bá jẹ́ pé mo ní opportunity ni, will have made them dead just out there. Ah, ah yes, they would have gone all of them down. Ah, ah. Death! And their blood would start flowing on the floor. Kí ló lè tó yẹn? Ṣọ́ra My wounded soul. Wọ́n be shovel wá àti jígà tó ń bẹ̀rẹ̀ sí ní dig. Wọ́n mú kọ̀kọ̀ dání nígbà mo rí wọn. Eh, you can't understand. Ọ̀rọ̀ gúngùn ni. How? Good. Papa ẹ̀ náà sọ pé àwọn torí ẹ̀ wà. My dad. This man died many years ago when you were a baby. Olórí burúkú wá sọ mi pé kó tó kú pẹ́pẹ́sẹ́ ń kọ́ kó tó kú pé ó di ọba um, ìgbà tó di ọba ó wá ṣẹ̀ṣẹ̀ kú láìpẹ́ which the knowledge I had was he died many years ago when you were a baby. Wọ́n á ní ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, culture àwọn tí um, ọba bá gbẹ́sẹ̀ bẹ́yẹn àkọ́bí ẹ̀ tó bá jẹ́ obìnrin á jẹ́ adelé while they do rituals and all that before kọ́ ọba tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ so I na said to them that ṣé wọ́n ya wèrè ni yes olórí burúkú ni wọ́n àgbìtàn wa tò tẹ̀léra wọn lẹ́yìn wọ́n ti fẹ́ ṣí rọ́tùwá ìlàlẹ̀ kó kó pieces wọn mọ̀ pé kíní ọ̀ndà ọkùnrin nìyẹn máa ń jàjẹ kó tó pa wọn. mo kàn ro tọ́lọ́hún wèrè kan náà tó wà tó gbé mọ́ọ̀pù tẹ̀lé wọn. We chased everyone out. I was about sending them out. That was when you you you, you came in. Mommy, ta wá ni àkọ́bí wọn tí wọ́n sọ I'm you of course. Èmi. But mo kàn yeah, but mo kàn they are stupid people. They are know? not stupid, mom. Why would you make such decision without my consent? Ah ah, ṣọmọ kékeré ni mí ni. Ọ̀rọ̀ bàǹtà bàǹtà bẹ́ẹ̀ yẹn náà wá bá yín sọ, tẹ̀lé wọn jáde. Ẹ bá má lé wọn jáde Really? Ṣé oúnjẹ tó tọ́ sí mi fẹ́ gbé fájà ni? Oúnjẹ wo náà gbé sílẹ̀ tá a já fẹ́ jẹ tí wọ́n ń get close sí? Ìsàlẹ̀ làwọn ọ̀rọ̀ tó wà tí mò ń kó oúnjẹ fún ìwọ tún dájá ni. At least ẹ tiẹ̀ kọ́kọ́ fọ̀rọ̀ lọ mí kẹ́ tó lé wọn jáde. No, if I can understand you properly, you know telling me that you are interested in that. In fact, rubbish. I am more interested in it. Ah, culture ni now, my inheritance, my heritage. Ẹ wá sọ pé kí n má jáde lé no no no no no in fact mo, mo need àti ráwọn people yẹn àbáwọn kan lọ gbé àwọn mọ́tò ńláńlá yẹn wá ni wọ́n tẹ̀ ṣe máa sọ pé mi ò wà interested ó dẹ̀ mú sọ fún yín mo ní interest ẹ̀yin tẹ̀dẹ̀ lé wọn lọ ní kẹ́mọ́ bẹ́ẹ̀ ṣe máa pè wọ́n padà o. I can never do that they gone forever. No. More disgrace won't go. I cannot go back to my to my feces and start licking it. Is that possible? In Shaja. Mommy, mommy, ẹ mọ bẹ ṣe máa pè wọ́n padà. Ẹ bá má ṣe bẹ́ẹ̀ yẹn náà. Ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí náà. Ah, ah, ipò ọba èmi eh, kò sí ẹ̀yẹ kẹ rò ó yẹ kẹ ti mọ̀ pé yes ni mo máa sọ. but she realized pé this man left me I suffered all my life raising you. Mommy. and now you want to go there and become a cheap village adelé or whatever. ẹ̀wọ̀n mọ́mí nǹkan tẹ̀yìn àti dáàdì bá jọ ní àárín ara yín ni kò kàn mí èmi náà mọ̀rú wà tẹ̀wù sí dáàdì náà ṣe bí àròbá lèmi náà bá ṣé mo mọ̀ wà tẹ̀wù sí dáàdì tó fi ṣe bẹ́ẹ̀ yẹn fún yín ni òun nìyẹn ẹ̀yìn gọ́pẹ́tì ẹ pẹ́tì orú ah, ah. àwọn nǹkan kéékèèké yẹn náà ló máa ń jẹ́ kọ́kùnrin change mi mọ́ ṣe fún dáàdì. you are actually very very stupid. àmọ́ ah, mi ẹ pẹ́tì o ẹ pẹ́tì gan ni lọ́hùn. no problem bí kò ní bí takùtì ni we will find out. wọ́n jẹ́ kó yé wà lára àwọn first class ọba nílẹ̀ Yorùbá yìí. mo bá ní kí lorúkọ wọn wọ́n sọ fún mi pé ọba adéyanjú adérògbà aralabọ kingdom lédè ah, ṣe mọ mi ọ pé google is my friend mm-hmm. mo ṣe ṣàwọ google yìí nígbà tí mo rí network dájú mm. it runs in millions i mean zero zero zero zero zero zero ó pọ̀ mi ó pọ̀ gidi mo bá ní mọ́mì wọ́n ní kí n wá jáde lé ẹ wá mọ̀ mọ́ ẹ ní kí n má jáde lé kí ló ṣẹlẹ̀ gan àwọn ní resident àwọn onímọ̀mì ṣé kìí ṣe pé ẹ fẹ́ jí alátakò mi báyìí ẹ wọ́n ní kí wá jẹ sàárà ẹ lọ́jọ́ wọnú ṣé kò lẹ́ni ọmú wà ní àbíyọ̀ ah. mo ṣàbà wọn fa títí títí wọ́n ní ẹ o pẹpẹsẹ o àwọn ní resident àwọn mo dẹ̀ mọ mọ́ mi ẹ̀yin náà mo pè mọ́ mi níwà unnecessarily petty àwọn nǹkan tí ó tó nǹkan ló máa máa mú abẹ́rú kí ni ilé ìbá ìsìn torí ọlọ́run adélé náà máa mú mi mèétì. <laughs> ọ̀rẹ́ mi mi ìfẹ́ believe ah, ah mọ́mísí ṣe máa ní kó má lọ jáde lé àti mọ́mísí mọ́mísí tíya ọ̀ọ́ láíláí wọn jẹ́ sọ bẹ́ẹ̀ oh, oh. nígbà tá a rẹ́sẹ̀ wèrè ńlẹ̀ táàbù ṣé ọlọ́gbọ́n ló fẹ́ẹ́ fi tiẹ̀ lẹ̀ ta fẹ́ hàn ni. wọ́n ní èlé sọ bẹ́ẹ̀ jàre. jọ káàtìkàtì wo ló ń sọ lẹ́nu yo ah, ah. ọ̀rẹ́ mi ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀. nǹkan tí àgbàlagbà bá rí lórí ìjókòó tí ọmọdé bá gun àkàbà mẹ́jọ kò lè láíláí rí o wọ́n mi máa ní reason tó fi sọ pé kó má jẹ́ àdélé and let me tell you something tó bá ti délé lọ bí wọ́n kò tẹ̀ wọ́n nínú ìyá sọ́mọ bá wọn sọ̀rọ̀ nítùbí ìnùbí wá bí wọ́n lè rí pé mọ́mì kí nìkan tó dé tẹ̀ fi sọ pé kí n má jáde lé tí ò bá nídìí obìnrin ọ̀hún jẹ́ kúmólú ó máa ní reason tó fi sọ pé kó má jẹ ṣó ti gbọ́ ọ̀rẹ́ mi. nígbà tó tiẹ̀ kọ́kọ́ pè mí sákìsì ọ̀rọ̀ tó fẹ́ sọ ó máa ní wait ó ṣe ronú àwọn máa fún wa ní gbogbo àwọn fọ́mátà ìlàyà àkàbà méje òògùn lẹ́yìn nǹkan bẹ́ẹ̀ yà ni wọ́n ní wá jádelé òun bá mi sàkàbà méje ṣọmọ mi ní adélé ọmọ mi ní kí yóò kàn jẹ oyè lásán ní Yorùbá ta wà yìí ilẹ̀ Yorùbá mà lọ sọ ah, adélé ọmọ adélé náà bí ọmọ èsì o. <laughs> ọ̀rẹ́ dùn kókò má lẹ́yìn. wọ́n má borí kò lè lẹ́yìn màá mọ bí mi bá bá mọ́ mi mi sọ màá jẹ́ kó yé mọ́ mi kò mọ́ mi whatever is your thing àti dáàdì bá ní mm. in the past. èmi òkè mo lè dísáì láti jólú ládì bíbélì gan sọ ó ní kí ni o ó ní ìbùkún ni fún kí ah, ah, ni. ìfọlù làjà. mo ti ẹ̀ ló mọ̀. <laughs> ọ̀tún adélé gan rèé lórí ìjókòó. boko bá jìn ilá kì í kó. adéyanjú wà ní ká o àdúró bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ bá a ṣe nífẹ̀ẹ́ ara tó kò dẹ̀ bímọ síta má sọ fún mi ah, ìkà ẹ o ṣe pé wọ́n bímọ síta má lè sọ fún mi. Mami. kí ló ṣe ń. Hmm. kò sí. kò sí. kò sí ọkàn. ó ní mò ń lójú yín rẹ̀ ní kò sí kankan. Mami. Mami. Hmm? Mami. Um, mo ti notice pé for some days ẹ máa ń wà moody ẹ ń bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ Okomadawa, which is unusual of you. And I don't understand why. Kilo shelly, the you that I know you are always cheerful, you are a happy person. So what's going on? What's what's what's really the issue? Kí bàbá ẹ bímọ síta. Ó má sọ fete mi. Pẹ̀lú gbogbo ìfẹ́ tèmi pẹ̀lú ẹ ní. Kó má tẹ̀lé fi ọjọ́ kan mi pé òun bí ọmọ kó tiẹ̀ fi ṣeré kó wò kó ti máa ṣe ó dẹ̀ gbé àṣírí títí tó fi filẹ̀ ayé sílẹ̀ ah ìkànnìdádìí ẹ o. mọ bọ mo rò pé èmi àti ti sọ̀rọ̀ yìí náà we've talked about this and eh, mo ti jẹ́ kí i understand láti jọ come to conclusion so i don't understand why I fit cry over spilt milk mommy you should know better mom ẹ̀yin náà lè sọ fún mi pé custom and tradition ìlú wa ni and eh, gbogbo nǹkan tá à ń sọ is just for a while it's not permanent it's tentative so mi ò mọ reason tí ẹ ṣe ń tẹ ṣe ń wallow in sorrow and tears why ẹ mami ṣe ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn sùúrù tó lọ́jọ́ máa ní. àmọ́ ìkànnì dádì ẹ̀ adéyanjú ò ṣe é dá o kò ṣe é dá ìka ní o. màámi màámi màámi mo fẹ́ kẹ́ understand pé the deed has been done the deed has been done kò sí nǹkan tó anybody fẹ́ ṣe sí and um, màámi eh, ṣe rí ìfura ló gbàgbà o mo fẹ́ kẹ́ understand mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ yín dáadáa because ẹ má gbàgbé pé ìgbà tí wọ́n dé mi ní adé níjọ́sí ìlú ò máa tùbà ìlú ò máa túṣẹ màmí nǹkan burúkú jálo burúkú nǹkan burúkú jálo nǹkan burúkú màmí mami ẹ̀dẹ̀ pọ̀ yìí fẹ́ ṣàdélé wọ́n kókó ṣàdélé it's just for a while mami so mi understand gbogbo eléyìí ẹ̀wò ẹni tí ṣọ̀ǹgó bá tọ́jú ẹ̀ wọlé kó máa ní báwọn bọ́ bá kó so mami. Mm -hmm ẹ wo ẹ má jẹ́ kí n gba orúkọ burúkú kó má dé pẹ́ ìrìnà orúkọ burúkú ẹ jẹ́ ká tẹ̀lé ìṣẹ̀ṣe ẹ jẹ́ ká fọ́lọ̀ nǹkan tuntun tó bá yá tó bá pé fún mi akálò ló máa pe bàbá. ṣe ṣe ṣe ẹ promise mi pé mi ò ní rí ní mood báyìí mo ẹ promise mi. mom. Mm. ti promise kí mo fẹ́ ṣe ẹ I don't want to see you sad I want to see you happy ṣé èmi ò kí ṣe kò yí mọ́ please ẹ ṣe bíbí lọkàn yín báyìí sìn ẹ̀yin ìlànà kí ló wá mú yín tẹ̀yìn ṣe kí ní ìrìn jọ. ọ̀rẹ́ mi mo fún un pé o ti ń meeting kankan ẹ náà because èyí tó ti ń relocate lọ sí palace yìí mo fi ń pò yẹ ká ti lọ ṣe shopping ká ti wọ boutique ká ra àwọn designer tó make sense èmi ni Fendi LV Chanel àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn kò yí ẹni because ah, ṣé o lè sọ fún mi pé àwọn aṣọ tó ti nílé tẹ́lẹ̀ yẹn ló fẹ́ lọ máa wọ̀ ń bẹ̀ yẹn o o lè sọ fún mi pé àwọn aṣọ àbáláyé tó ti kó síbẹ̀ yẹn ló fẹ́ máa wọ̀ o àìrọ̀ ah, o kò jọ o babe. èmi gan ti plan ah, èmi tó yẹ pé mo ti plan gangan gan ni o <laughs> mo ti pè gbogbo àwọn ọ̀rẹ́ mi mo ti pè Korat Closet mo ti pe top fashion mo ti pe luxury hair by back mo ti pe wt signature fúnra rẹ̀ mo ní ẹ wo bí ẹ kaṣọ wà ẹ jẹ́ kó mọ̀ pàdé lé ti dé àwọn two piece tó lé àwọn aṣọ tó lé àwọn ready to wear mọ wt signature báyìí ó láwọn ready to wear tó máa buná sí tí gbogbo ẹ máa máa stone ní sí gbogbo ẹ máa máa ṣe gẹgẹgẹgẹ <laughs> ẹ wo gbogbo ẹ ni mo ti arrange fún mo ti ní kán kó wá lọ́la tó bá wá láwọn ò lè ráyè kó wá a máa wọ store wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan a máa lọ máa pick ẹ ni kò ju bẹ́ẹ̀ lọ ipò àgbà ni ipò tó ń lọ ipò tó gbé àṣà Yorùbá lárugẹ ah o ò lè kó sí gbogbo kátókátó yẹn bẹ́ẹ̀ o let me tell you aṣọ gidi aṣọ ìgbàlódé o ló máa lọ rà. ìrínisí ní ìsọnilọ́jọ̀ sórí torí pé ojóbìnrin oná ṣe ń pè é ládélé kábíyèsí nìyẹn orí adé nìyẹn ọba òní ẹ ó yẹ kó máa pàṣẹ ni táwọn aráàlú wá rí ẹ tó kó sí gym ah wọn ní respect ẹ o ọ̀rẹ́ mi mú mu nǹkan tá a máa ṣe a máa lọ sábẹ́òkúta a máa lọ ra àwọn àdìrẹ tó make sense ankara satin jacquard coupion ọ̀rẹ́ mi tó bá fọ́ sí tán báyìí tó kó sáṣọ òkè tó bá ń bọ̀ báyìí yes kábíyèsí sí ń bọ̀ ọba ti dé ṣóyí ẹ. wo bí ọ̀rẹ́ mi kí ló dé ó lọ fà o coupion tó sọ yẹn lọ fà kí ló ṣẹlẹ̀ èèyàn làbá kẹ́ẹ̀dẹ́jọ́ ah ó ti pẹ́ gan ọ̀rẹ́ mi ṣé etí yẹn wá ń bi sí lọ bí ẹni ah ah gba tó tiẹ̀ kọ́kọ́ mu níwájú níwájú mo sì ń rò pé ó lọ àfìgbà tó lọ sàtìn tó lọ jàkadà wà á tàbá ń jàkà parí ẹ̀ èmi ò understand gbogbo yẹn mi ò understand gbogbo yẹn àná ó ti tíìkì jù ó ti tíìkì jù mọ́ dáná ọba ni mi má jẹ́ kó tíìkì tó yẹn kó lé tó yẹn. ìjọ́ tòbí ọlọ́run báwo ni bèbí yìí ṣe join wa gangan náà. ìwọ la ti pàdé ẹ báwo ló ṣe dọ̀rẹ́ wa. ṣoṣo pé kò ń ṣe church street láti pàdé bèbí yìí because mo ń wo súra ẹ ó kù díẹ̀ mọ́mi jíyò ló fẹ́ jẹ́ o kí ló ṣẹlẹ̀ gbogbo náà a máa wíru a máa wíru. kí ló ṣẹlẹ̀ náà a sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi a sọ̀rọ̀ designers gidi ó sọ̀rọ̀ coupon. ìṣẹ̀ṣe làgbà ẹ má fojú egbò tẹ́lẹ̀. ìṣẹ̀ṣe hmm. làgbà sẹ́ẹ̀tì àwọn làbà kẹ́dejò èèyàn nàjín ó ti pẹ́ ibà sẹ́ńtúrì centurion person àbó ò máa rọ́rẹ̀ èèyàn tó lọ fáàní ayé ìṣẹ̀ṣe náà bí wọn anyway ọ̀rẹ́ mi ọ̀rọ̀ wa máa ń yéra wa ó mọ bó ṣe máa arrange àwọn iṣó tó dáa tó jẹ́ tí kábíyèsí bá ṣá sí àwọn ọmọ mi àwọn èèyàn wood oṣàmọ christian dior. àwọn tó bá gbá wá iṣu ọba máa borí wọn. ọlọ́run ó gba àwọn bọ́dí ọ̀yẹ̀ yẹn ń pẹ́ ní mágẹ́tì fún ẹ̀ ọlọ́run. Ah, kábíyèsí adélé mo kì í kú oríire mo sì kíra mi kú oríire náà ẹ pẹ ẹ ní pẹpẹ ẹyà ṣe rí ìwọ̀nba àkókò tí ẹ lò lórí àpèrè tí a fi fi ọba jẹ kò ní nílùú là àbòyún ilé òbí wẹrẹ amú àṣẹ àwọn baba ńlá yín sẹni torí nínú ìdílé yín ọba tọba ti wàjà a wọ ọmọ obìnrin tọba bí tó jákọ bí. òun ni akọ̀fisà kó tó di pé ọ̀bọ jẹ wọ́n ṣe wàhálà kí tó rí yín o nǹkan ah. dàrú nílùú gan o hmm. ah, nígbà àlù dàrú tán àwa béèrè lọwọ àwọn alálẹ̀ àwa ọmọ pé 'Baba! yín bí yín bì kan bí ìbá ṣe àwọn alálẹ̀ ẹ tán jẹ́ pé orí kan ńgbẹ̀ tí wàá yóò dẹ̀rọ̀ fún wa yóò sì dẹ̀rọ̀ fẹ́yìn náà. abọ́ rẹ̀ bí ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀rọ̀ rẹ̀ ẹ rí i pé kábíyèsí o ẹ rí i pé oyè adelé báyìí oyè ìjókòó adelé adelé náà yẹ ààfin àti wàhálà àṣe wàhálà elédùà sì jẹ́ kí wàhálà wa ó yọ ìyá wa ẹ kú àṣeyọrí ẹ kú àṣeyọrí ẹ kú àṣejẹ ẹ kú àìsàṣedànù. ẹ káàbọ̀ sáàfin ẹ káàbọ̀ ẹ kú oríire gbogbo wa o. ẹ kàbíyèsí o ìyá wa a kí yín o Adele inú àwa olóyè dùn ipe àárín yín láàrin wa inú wa náà sì dùn pé gbogbo àwa olóyè tá a wà ń bí ẹ̀yin náà wà láàrin wa ń bí àbá wa fẹ́ kí Adele wa bá wa olóyè sọ̀rọ̀ kínú wa náà dùn pé gbogbo wa jọ wà ní ìṣọ̀kan náà ni. bẹ́ẹ̀ <laughs> olúwa mi ha ọ̀nà fún ní ìgbà kejì wọ́n ha ọ̀ fún. first of all. wọ́n ní ní ìgbà àkọ́kọ́. I appreciate the almighty God. wọ́n ní àwọn dúpẹ́ fìyìn fún elédùnmarè. rádaràdà wọlé lé iná. Ah, ah, abọ́rẹ̀ ọ̀tún ẹ ti sùn ni sẹ́yìn ò rí pé àrífín ti wà á fín nígbà tó lúwo tí ìbò gùrọ̀ sọ́wọ́ tásìpá ń yára lọ rèé bàgbọ́n mu àrífín kí lélẹ́yìí adele bá wa sọ̀rọ̀ lọ́wọ́ ọwọ́ ànánú sí. hello respect yourself okay. Eh, eh, èdè tádélé sọ òye wa. madam madam relax you are jumping what is your problem why you being aggressive why you being jumpy. Hmm. màmá ọ̀dọ́ yín ni màá ti bẹ̀rẹ̀ kí n tó padà sọ́dọ̀ wọn. kábíyèsí aláyélúwà aláṣẹ igbákejì òrìṣà igbákejì olódùmarè wọ́n ní ẹ̀ ń bẹ́ súrà yín sọ pé bẹ́ẹ̀ ṣe ń bẹ́ ìtẹ́ ẹ̀ kẹ́ ẹ má bàa bẹ́ wọná mo gbabẹ̀ padà sí ọ̀dọ̀ tí ẹ jọ ẹnu yìí tí ẹ ń fi ràn bí àgùntàn gbé ọmọ sàn ẹ jọ wọn ní kẹ ṣẹnu déédéé gbọ́ lágùn àìjẹ́ bẹ́ẹ̀ ẹnu yín máa fìyà jẹ yín láàfin over. Um, like I was saying, <clears throat> I appreciate this um, beautiful chiefs. wọ́n ní àwọn àwọn àwọn kan yín lé àwọn láìkì bí ojú gbogbo wa ṣe gún régé. I want to say that this is a new era wọ́n ní kí ẹ mọ̀ wípé omi tuntun ti rú ẹja tuntun ó ti wọnú ẹ̀ ìgbà tuntun la I am telling you that you will enjoy this palace as long as you cooperate but if you behave otherwise you will see the other side of the royal majesty. Hmm. kábíyèsí olúwa mi aláṣẹ ìkejì òrìṣà ní tẹ́ ẹ bá ṣera yín bí ọmọ àwọn á tírìtì yín bí ọmọ wọn á tọ́jú yín á dà yín pọ̀ mọ́mọ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe wèrè tẹ́ ẹ lọ ṣe bíi pé orí yín kò lọ́rùn yín ẹ jẹ́ sàn bẹ nǹkan sọ nìyẹn. and to my sweet mother. fún ìyá wa ọlọ́lá jùlọ arẹwà obìnrin. I am using this medium to say thank you. Mo ní àwọn dúpẹ́ lọ́wọ́ yìí. Thank you for standing by me all these years. Mo mọ̀ pé àyìn gbóyìnbó àwọn ní problem wa, wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ yín. But I want to say that you will enjoy more. Ah, wọ́n ní ẹ máa gbádùn bí ẹ̀dánú ṣúgà. I love you so much. Ó láwọn nífẹ̀ẹ́ yín púpọ̀. This is the time. Àsìkò yẹn nìyí. It is not tomorrow. Kì í ṣe ọ̀la. This is the time. Wọ́n ní ọ̀la etí yín, etí inú lè jò lò, wọ́n ní àsìkò yẹn nìyí. And I want to say one more time. Ẹ gbọ́ ilé tó fẹ́ kẹ́yìn. The noise of um, uh, I don't like it. Wọ́n ní ká yé kùn, kẹ́ máa dún bí ẹ̀kún kùn kùn kùn kẹ́ máa kùn kùn. Àfẹ́ láàfin. I want you to note do not address me like the way you were just, you know. Please, oh, oh, oh, I'm talking. Abore, you are violent. You are rude. Ẹ ní You are saucy. Wọ́n ní ẹ̀mọ̀rọ̀ sọ. Why are you intimidating this black man? Wọ́n ní kí ló dé tí ẹ̀ ń ní arákùnrin tí wọ́n jọ ìgbà kékeré èṣù yìí lára. And black man come. Ẹ arákùnrin dúdú nàbìnàbì. Relax. Wọ́n ní ẹ̀gbọ́n mi sùúrù mu o. I don't like your body movement. Wọ́n láwọn ò láìkí àwọn ara burúkú tẹ̀ ń gbọ̀n tẹ̀ ń gbọ̀n ṣé náà gbé yín ni. So address me as the royal majesty. Wọ́n ní kí ẹ pe àwọn bí ọlọ́lá kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà ni kẹ́ máa pe àwọn. And you will enjoy this palace. Ẹ ó wà máa gbádùn bí èdè. Àbẹ̀tọ̀ mọ́lẹ́mi ò gbórí ọmọ àbẹ̀tọ̀. Àkábíyèsí àdẹ̀lẹ̀. Keep quiet. Wọ́n ṣiṣẹ́ ló ń gbọ́ lagún. Do you know the meaning of noise pollution? Wọ́n ní ìyẹ́ ẹ̀ bí bí ẹ ṣe ń dún worowóró bí ẹ̀rọ tí ò sáta mọ́nú ẹ̀. Do you know you are constituting nuisance? Wọ́n ní ẹ̀ ń ṣe bí olùsí tí ò ní ìgbẹ́kẹ̀lé kankan. And above all, did you swallow sock away? Wọ́n ní lópin ohun gbogbo, wọ́n ní ṣe ẹgbẹ́ ìgbọ̀nsẹ̀ mi ni. Why are you oozing from your throat? Wọ́n ní kírètì ẹ̀dúgbò ìgbà tí ọ̀fun yín ti já mọ́ ẹ̀dọ̀. Relax. Wọ́n ní kẹ́ ẹ ṣe sùúrù if you want to hail her royal majesty. wọ́n tẹ́ bá fẹ́ pẹ́ láyé. if you want to hail her royal majesty. okay, wọ́n tẹ́ bá fẹ́ kí kábíyèsí sọ̀rọ̀. if you want to hail her royal majesty. tí ẹ bá fẹ́ kí kábíyèsí aláìlúwa. songs like. àwọn orin bíi. first time in America disturbing America first time in the palace arranging the palace are you okay. One. anything else. a hmm. gbé yín sínú table. kẹ́ ẹ ti gbọ́ bẹ́ẹ̀ ti ẹ̀ gbóyìnbó ẹ bá gbọ́ tubulance ẹ̀wọ̀n nìyẹn. Mm-hmm. ìlú ìyá àtúbà àtúnṣe ọ. kábíyèsí dìde lókè láti gbogbo ẹ adélé dìde ẹ ti ẹsẹ̀ díẹ̀. ìyẹn nìyẹn sẹ́ẹ̀rẹ́ yìí tẹ́ ẹ dàbí ìgbà kékeré sùn ẹ lè ṣe nǹkan kan fẹ́mi o ẹ lè ṣe nǹkan kan fẹ́mi àti take over àwa la wà ní control báyìí tẹ́ bá ṣèwèrè ṣáìsì wà àtẹ̀yìn tẹ́ ẹ dàbí ẹrù tí wọ́n gbàgbé sínú kọ̀ńténà yìí ẹ jẹ́ kó rí yín pẹ́ láàfin yìí o kábíyèsí ọdẹ wọ́n ní ṣinṣin lórí o a máa bá ẹ tó bá ṣe wèrè ẹ má ẹ má máa fẹ́ wọn má gbígbà tí wọ́n ń sọ ẹ̀wọ̀n sẹ́nu báyìí ni àtẹ̀yìn náà àgbákò lábàjọ fojú ara yìí láàfin. ṣé ọgbà wèrè lẹ́jì rèé mú wà ní àmì ah, inú ilé wọn. ẹ̀rọ máa gbẹ́nu tó kó jẹ. bàbá ṣe fẹ́ sori kí lè wá bí gan ẹ̀yin ìwèrè wọlé jòyè yìí gan kí ló dé irú àwọn olóyè olórí burúkú ẹ lọ́mọ ńlẹ̀ ni ó sì wọ́n pẹ́ yìí ò lọ́mọ náà káṣẹ̀ wá lọ́mọ tí yín gan wọn náà jí gbé lọ ṣé yẹ kẹ́ wọ́n máa dàbí ẹ wò ìyá àjẹ́ ẹ bá ṣe ha ẹnu yín ajá ni ajé yín ò ní dà láyé ẹ ní ṣeré láyé ẹ wá gbà ṣe rí gbogbo nǹkan ti yàtọ̀ tẹ bá ṣe bí olórí burúkú wọ́n lù yín bí kẹ́ kú. kí lẹ̀ ń gbìyànjú àti sọ. So? yẹni ló yẹni okùn ọmọ èèyàn ọmọ èèyàn tó bí òun wájú mi o ṣé ẹ̀rí kábíyèsí gbogbo ohun tẹ́ ẹ ṣe pátá láàfin lẹ́ẹ̀kan kò bójú mu a ah, kò bójú mu rárá rárá rárá ìdí tí ò tún fi bójú mu ni pé ṣé mo pé láàrin àwọn àgbààgbà tán ti bá bàbá yín ṣe tí bàbá yín tó gbèsè kẹ tó bọ́ sórí àlééfà wọn ni nígbà tẹ́ débẹ̀ àjíjọ sọ́kẹ́ máa lọ máa ṣèdí gẹ̀ẹ́sì ṣé rí gbogbo ohun tó ṣẹlẹ̀ láàfin lé mi nǹkan ìtìjú ló jẹ́ kò bójú mu rárá rárá èyí tó tún wá burú já inú ẹ̀ ní arọ́ wà sí ìtàpítà yìí tẹ̀ ṣe báyìí tó <clears throat> ní kábíyèsí hà fún tó tún tún sọ mo fẹ́ lè gbókìtì mo fẹ́ lè ní kílẹ̀ ṣe kí n wọnú ẹ̀ gbogbo èyí tí mo ṣe pẹ̀lú àwọn olóyè olùgbójú mi èmi kàn wò pé ọmọ díẹ̀díẹ̀ lára ń fẹ́ ọmọ Yorùbá ni wá àṣà àti ìṣe yorùbá là ń gbé lárugẹ èmi rò pé ẹ má bínú kábíyèsí èmi rò pé èdè wa ló yẹ kẹ́ ẹ fi máa bá wọn sọ. Ah, èmi ò dẹ̀rọ lọ gbogbo ibi tẹ́yìn ń rò lọ yẹn because ẹ̀yin náà mọ̀pọ̀ ọmọ kékeré mi ni tí mi ò bá dẹ̀ halẹ̀ mọ́ wọn wọn ò ní gbọ́rọ̀ sí mi lẹ́nu ìfẹ́ nǹkan tó máa ma ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ pé mi tún kàwé ni mo ṣe wo pé kí change ẹ̀ but ìgbà tẹ́tí sọ pé interpreter ni problem ìlú báyìí bóyá mm, màmá sọ Yorùbá bẹ́ẹ̀ ṣe sọ yẹn. pẹ̀lẹ́pẹ̀lẹ́ làrìwá rìn ṣe rí alágẹ̀mú tó ń tẹ̀lẹ̀ jẹ́jẹ́ gun ikú pa ká máa lọ́pọ̀lọ́ tó ń jọra ìmọ́lẹ̀ pìpìpì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní gbogbo ẹ̀gbà ọkọ mi ìjọba. ẹ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ dìde ẹ dìde dúpẹ́ lówó kí bàtà pẹ́ lẹ́sẹ̀ òkè ládò kínní o. ìgbà tó dẹ̀ ti dọ̀rọ̀ alágẹmọ ikú pa yìí ah, tẹ bá ti lẹ́ẹ̀fẹ́ change kò sí problem èmi ò mọ̀ pé interpreter ni problem ìlú ebi ti feel pé the constant thing in life is change gbọ̀ngbà tẹ lẹ́ẹ̀fẹ́ change kò sí problem màá mọ nǹkan tí màá ṣe sí ṣebí yóò bá lọ fẹ́ kí n máa fi bá wọn sọ̀rọ̀ kò sí problem màá sọ yorùbá but tí bá lè sọ english tó tán bá gbọ́ problem wọn nìyẹn kò sí wàhálà ṣó ti tán. kábíyèsí tèmi nìkan sórí bọ̀bọ̀ tó wà níwájú ẹ̀ òun ló ń pè ní atákéré iyọ̀dùn sórí òun àtàwọn tíìmù full option ni wọ́n tí bá sọ fún ẹ pé full option débẹ̀ confam lẹ̀ sórí bó ṣe wá wà yẹn òun kò wá síṣẹ́ tẹ gbé fún wọn tí wọn kì í ṣe láṣẹ parí ọlọ́run àwọn eléyìí gíràn confam ni wọ́n bẹ́ẹ̀ ni tó bá ń gbọ́ dáńgbá náṣọ́kò wọ́n máa jẹ ojú anybody jẹ èbù àwọn eléyìí máa ń yọ ojú jẹ bí ojú ẹja ní o wọn ò rányàn ṣẹ́ mo dẹ̀ mọ̀ pé àwọn gangan ló máa parí iṣẹ́ yẹn fún ẹ̀ òun mo ṣe mú wá síwájú ẹ̀ òun ni. kábíyèsí they are so professional tó yín wò wọn ẹ kò ń ṣòun nìkan tíì ni wọn and they are so professional. So ibi tó ràn wọn dé wọn máa jẹ jù bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan tó fẹ́ kọ́ ṣe pátápátá they carry it out. ìyá mi máa lọ fà oníwà yín tì kábíyèsí òṣìfìlà forí adé màmí ẹ jẹ́ ń gbé yín débẹ̀ gangan ṣẹ́rẹ́ mi tẹ́ ń wò yìí twelve thirty gangan ni mi machinery tó wà active tó yà wèrè gan ṣẹwárí tí mò ń bá dé gan a dẹ̀ pé ọlọ́run fọ́ọ̀sì level ni wa kò sí nǹkan tà kò síbi tá a lè wọ̀ ọlọ́run Eh, ṣe rí ìtẹ́yìn bá ti ṣe bí àná bí sáwà a máa ṣe bí sàábì fún yín ọlọ́run ìyá mi. ọ̀rẹ́ ọba bẹ́ẹ̀ ṣe sọ ni mo ṣe gbọ́ ohun tó jù yìí ohun tó wà encouraging ni ah. tún sọ òun yẹn. ẹ eh, kábíyèsí onítẹ̀yìn bá ti ṣe bí àná bí pẹ̀lú àwa àwọn máa ṣe bí sàábì pẹ̀lú yín ah. hundred. òfin ilẹ̀. sàábì mi ó dà pé lè ṣe sọ́nà. ọlọ́run confirm. èmi náà ti rí nǹkan tí mo fẹ́ rí. Um, mo máa ní ìdàtí rí ìwà àti tíì mẹ́ mo máa ní ìdàtí rí yín lọ́la ah. iṣẹ́ wà fún yín. Ah, a ti gbé nǹkan tá a mọ̀ ń jẹ́ dé ìyá mi ọlọ́run ọba ń gbọ́ àti kàn yín lára tán tó bá ti yé gó ti yé ọ̀rẹ́ ó dà ọlọ́run ọba kàn yín lára lọ́la. tó bá ti yá àkókò tó ń pẹ́ mọ́ ọ̀rẹ́ mi jẹ́ cheers cheers ọ̀rẹ́ wa ọ̀rẹ́ ọba bó kò bá jìn ilá kì í kó o ilẹ̀ tí kò tójú ẹni ṣú o òkùnkùn rẹ̀ ó máa ṣòro wọ̀ o. bóyá ẹ wọlé ẹ wọlé ẹ káàmọ̀ bọ̀. ìlà kì í kó ilẹ̀ tí kò tójú ẹni ṣú o òkùnkùn rẹ̀ ó máa ṣòro wọ̀ o à ń pọ̀rọ̀ yìí ó ti fẹ́ mọ́ láró. ẹ dákun ẹ mọ̀ bínú o kí ló ṣẹlẹ̀ ṣé mọ̀ pé inú àfinibí ni ká tiẹ̀ sọ pé amójú ti yín rí ibi ojúlùmọ̀ ni a ti ṣẹ̀dá ojú yín rí àwọn tó kù tẹ̀ kó sẹ́yìn ṣé mọ̀ ipá síkò tá a wà yìí ẹ̀yin tẹ́jọ́ rẹ̀ adelé ẹ̀ lè máa kóyàn. ẹ ẹ kíkú àìsàn kí ló ṣe yín kí ló ṣe ní tẹ̀ ṣẹ́nu wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ ṣẹ́ ìwẹ́nu sí wa lára of course yes ṣé nuisance lẹ pè wá ni tí kò bá nídìí obìnrin ò kí ń jẹ́ kúmọ́lù yes adélé fúnra rẹ̀ ló kọ̀ fún attention wa tí kò bá dẹ̀ nídìí wa kò ní pè wá pé ká wá síbí ẹ̀dẹ̀ ṣe yẹnyẹnyẹn ṣe yá máa má. Ah, nígbà tẹ ti sọ̀rọ̀ bí ọmọlúwàbí báyìí. just shut up. wo nǹkan tó wá ṣe nínú palace tó bá ṣọ́ra orí ẹ̀ láti máa bẹ̀rẹ̀. ní òfin lẹ̀ jẹ́ kí n padé lé fún ẹ̀ rẹ̀. ọmọ gbọ́ let's go guys. ok kò ní ìdàbí. náà kò ní. rọra fọ́ka. yes ma'am. Oh, yeah, bẹ́ẹ̀. ọ̀pá náà aṣọ mẹ́rù. ó yá ẹ wọlé jàre. yéé ó fẹ́ ṣe ga wọ́n ní ìbọn lápò wọ́n ní gbogbo ẹ̀ lápò yẹ́ ẹ̀ mo mọ̀ padà kó lè wọlé o táwọn arábíyèsí àyàkìlà báyìí ah! yé iṣẹ́ ti padà bọ́ lọ́wọ́ mi ìjẹ́ ti tán yé tèmi bá mi tèmi bá mi àdélé ẹ kí ni mo fẹ́ pè báyìí four one one four one nine ẹ nine one one yé kí fóònù mi dà yé mo dára yé mo lè ti wọlé o mo dára. Yeah. Yeah, báwo ni? Ẹ mo ti ń bọ̀ bẹ́ẹ̀ sí dúró dè mí. Àlàyé kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ bóyá lọ? Are you crazy? Are you not? Ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀? Àlàyé sí ibú question mo bèrè mo ní bóyá lọ mo bá yín jà. Kọ́ra ṣe kókó kó ṣe kójọ kí n kúrò ń bò kí n kúrò ń bò àṣẹ ti wá látòkè ẹ ẹ lè súnmọ́ mọ́tò eléyìí. àṣẹ Ọlọ́run. ta ni ẹni tó pàṣẹ fún yín pé kí n má gbé mọ́tò. ó dà nọ́mbà wà ló pàṣẹ. and who is that man ta nọ́mbà wà. láṣẹ kejì òṣà àti agogo àwọn ènìyàn máa mú. kò sọmọ náà kò ká sókè bọ̀rí adé. yàrá yà. Ọlọ́run. Adéníyì èmi ni mo pa á láṣẹ wípé ọba mi ó balẹ̀ ohun gbogbo ó balẹ̀ gbogbo mọ́tò tó wà nínú compound yìí ọba ba lórí kẹ̀kẹ́ tó kéré jù nínú compound yìí so kó mọ bó ṣe máa ṣayé ara ẹ̀ you need to learn to live with the new rule okay. <laughs> Um, ó dàn pé ó ń ṣe mistake like <laughs> mo wà very sure pé there is a mixed up somewhere firstly sórí bí mọ́tò ṣe pọ̀ ní àgbàlá tó tó yìí fine ti ti kábíyèsí ni mi ò bẹ́ẹ̀ jiyàn but owó mint kankan and this car here mọ́tò yìí èmi mo ní personal car mi ni kò ń jọ mọ́ mọ́tò kábíyèsí so i think there is a mix up you need to clarify so mo ń try to clarify for instance. padà ta ló ń sọ̀rọ̀ tó ń gbó ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ ni a royal majesty i am the beginning the end. The beginning of the Aralamo kingdom. The end of the Aralamo kingdom. The prince. The princess. I am the queen. I am the first. I am the last of this dynasty. I am a royal majesty. Mo dẹ̀ wá ń sọ bí mo ṣe sọ yẹn wípé mo pa ní àṣẹ gbogbo ọkàn tó wà níbí báyìí mo gbẹ́sẹ̀ lé. Àṣẹ́gun. Yàrá yà. Àti wípé tó bá kọjá yìí, àyà kọjá yìí. Àyí. Fọmọ ní kọ́kọ́rọ́. Ọlọ́run tó kéré jù. Ó sún bàbá níwọ̀n ètò ìjẹ́ bó ti lọ bàbá níwọ̀n ètò ìjà. Bẹ́ẹ̀ ni àná. Ọ̀dọ́. ṣé ẹ̀yin náà fẹ́ jáde àbí kí n ti géètì. are you crazy ṣé o ya wèrè ni so o fẹ́ gbé mi bọ́ta àbí àbí máa fẹsẹ̀ rin ni àbí ojú ẹ̀ fọ́ idiot alábòsí. Ah, nínú ilé wọn mọ ní àgbà òsín ilé mọ ilé mọ dàhoro káti èlà àdìbá wí àwọn olórí ibú eléyìí tiger bó ṣe lanú lẹ̀ hàn <laughs> tó bí ẹsẹ̀ ẹranko ó lọ sí tó bá dálẹ̀ yóò múra kankankan yóò máa gbó sí àwọn tí ò yẹ kó gbó sí téèyàn bá wá mi wá àbí téèyàn bá bá mi gbóúnjẹ wá wèrè ń ṣe yín ẹ̀rọ àwọn èèyàn ń ṣe wèrè ń bí nìṣe ẹ̀ lè ṣe kankan táìgà ó dálẹ̀ fún mi àtẹ̀wọ́ náà fẹ́ jẹun no problem àtẹ̀yìn náà sẹ́bọ̀tà ni àbẹ́wọlé ṣe á dìjà orí ẹ̀ dàrú ni are you crazy èmi náà lè ń bá rí kò sí wàhálà. Ah, adé ni kí ló dé ò jáde. Mommy, I have never been this ridiculed in my life. Sherry, You believe in tó ṣẹ̀ṣẹ̀lẹ̀ sí. Mo ní pé kí n jáde kí n lọ síbi tí mo lọ. Mo dé tansin. Ni mo wí pé Adelé instruct àwọn hooligans àwọn stupid àwọn tó níran wípé kó má jẹ́ kémi gbé mọ́tò jáde. Ah. Mo tún rí Adelé. Mo tún bá Adelé sọ̀rọ̀ pé kì fine bóyá o wà naive ni or something that mọ́tò mi lélẹ̀ this is my personal car mo mọ̀ pé àwọn mọ́tò tó wà láàfin ẹ o ti gbẹ́sẹ̀ lé but this is my own personal car adé láti sọ gbogbo nǹkan tó wà láàfin pátápátá lòun ti gbẹ́sẹ̀ lé òun ní láti sọ fún mi pé àti mọ́tò personal car mi o àti gbogbo ẹ̀ pátápátá pé mi ò ní right ó dẹ̀ ó dẹ̀ instruct àwọn hooligans ẹ̀yẹn ó dẹ̀ wọ ní mọ́tò like ó kù díẹ̀ kan náà mi wọ́n dẹ̀ wọ́n dẹ̀ gbé mọ́tò lọ mi ò lọ síbi tí mo lọ mọ́ sí. I have never experienced such ridicule in my life and ó ti sú mi ó ti sú mi báwo làwọn olórí burúkú ṣe máa sọ̀rọ̀ sí mi anyhow. kí ló tẹ̀ máa ṣàdélé náà o gbẹ́sẹ̀ lé gbogbo mọ́tò tó wà ní kọ́ńpà ó tún wá jẹ́ ẹ wo adelé tuntun gbé ìṣẹ̀lú. adelé adelé kí ló ṣe. ẹ wo ẹ jẹ́ n sọ fún yín adelé tuntun gbé ìṣẹ̀dé o a kàn ń wò ó níṣẹ́ wọn pé gbogbo nǹkan tó ń ṣe á sọ̀rọ̀ nísìn ó gbẹ́sẹ̀ lé gbogbo mọ́tò tó wà ní kọ́ńpà àdálò personal car ọmọ mi òun ládélé tún sọ pé kò gbọdọ̀ wọnú ẹ̀ ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín adélé gùn wá gàràgàrà nílé yìí o kí ló dé ganan orí adé ọba lọ́la ẹ wò ẹ kìlọ̀ fún o ó ti ń kù wájú o. enough is enough i can't take this anymore. ní sùúrù ẹ̀yin náà wò náà ẹjọ́ ṣáà ní kíkà àfilẹ̀ fóun ṣáà ní sùúrù tó nulẹ̀ orí adé owó yẹn ṣe orí adé náà. kò ní ìdí bẹ́ẹ̀ ń pariwo kẹ́ máa wọ́n mọ̀ everything will fine. so mo ti ń pariwo jù ú sìn. pé bẹ́ẹ̀ ṣe wọ́n mọ̀ pé máa bá sọ̀rọ̀. ẹ̀yà bá sọ̀rọ̀ ni o ó ti ń gùn wájú pálásì yìí o ẹ bá sọ̀rọ̀ o. ẹbí yín kọ́ṣá ikú ló bọlá jẹ́. Mr. Joshua ẹ̀lẹ́ ẹ̀ máa ń kele. ẹ rí i pé a jẹ́ tán ẹ rí ọba lọ́la wọn ò tí ì dọ̀ba ẹ rọ́ba kékeré bó ṣe bẹ̀rù adélé. Ha ọmọ ibi tí mo wà báyìí inú mi dùn ni pé ó yá. mọ́ńkèlè ẹ ti ya wèrè gan ni o ó ti jẹ́ pé nǹkan tí wọ́n bá fẹ́ ẹlẹ́mọ̀sọ tiẹ̀ sọ ẹlẹ́mọ̀sọ rẹ̀ fẹ́ sọ rárá lónà lọ́rọ̀ lóbi àbàtà mọ̀mọ́ ń kulé lórí kí ni tiẹ̀ pẹ̀lú ti ọbalọ́la àti adélé kí ni tiẹ̀ dákun kí ni tiẹ̀. ṣé inú yín ò dùn látìgbà tádélé ti dé ni ẹ rí i pé ìgbà yìí ń san wá síre everything dùn. ìgbà yìí ò ní san olùsì eh? abimubimu sùn níta ni kò fèsì kò fèsì ọ̀tọ̀ ní ti ń fèsì ìgbà yóò lè sàn láéláyé ṣé gbogbo torí pé gbogbo nǹkan tẹ̀ ń kó jẹ tẹ̀ ń jẹ sẹ́nu nínú ilé tí ò kanlẹ̀ lẹ́nu géètì ń bì wà láìta láì kò lè sàn yín. ẹ eh. eh, èmi mo sọ bẹ́ẹ̀ kà á bá ń gbọ́. kò sí wàhálà Mr. Joshua. yes sir. ẹ ẹ tẹrí náà orí orí kọ̀ǹbù tádélé bá dé gbogbo nǹkan tẹ sọ yẹn tún sọ. why ah, ah. ṣé ẹgbẹ́ microphone sára ni àbẹ́ fi làpẹ́ sára mi ni. ó máa yé eyín tádélé bá dé. Ah mọ̀jà ṣe bá wọn mm. ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ tẹ́lá jọ tó mm. ti ń fi àwo èbó jẹun kò fọ́mọ́ mi lọ́rí o ẹ fi ẹyà fi mi fẹ́ nu géètì ẹ má dà mí sọ̀rọ̀ nulẹ̀ rárá gbogbo ilé ìtàn bọ̀ sọ látijọ́ yìí náà òsì ló ń ṣe bí ẹran o lè sọ fún mi pé you love me ló mọ̀ sọ o lè sọ fún mi pé you love me o fẹ́ ṣòfò ní o fẹ́ ṣòfò ní gbogbo my sweetheart my army my máa pè ah ọmọ yìí sì lè débẹ̀ ó sì lè gbàbẹ̀ ṣe bẹ̀ ẹjọ́ kan ṣùgbọ́n ọ̀rọ̀ mi pé wọ́n ti mọ̀ fọ́. mi ò ẹ bá mi bẹ̀ bóyá ọba kékeré gan tí ó sì ṣẹ̀ṣẹ̀ dé gan ti ń gba nígi lẹ́nu torí kò wọ́ báyìí tẹ́lẹ̀ gbogbo kínní ló ti dàrú lẹ́yìn gbogbo ẹ̀ wá gan ta lẹ́yìn ìdí gan lébi ẹnu ọ̀gán yan èjì ló ń fẹ́ sí bóyá wọ́n ti fi máikrófóònù oníkínní sínú eyín fún ó ti pa ọ̀lọ́ my seat oh my god. kábíyèsí olúwa mi ẹ kúkú ní ṣubú dànù. ọba ń kí ẹ. ẹ tó sì dá tiẹ̀ nù ní kọlù yìí hmm. àmẹ́yìn àgbàlagbà náà lẹ sọ pé ẹnu ọlọ́fà òun láti ń gbọ́ mọ́ta tí a rí nǹkan tí mo gbọ́ kò sí kò yẹ kí ti tèmi nìkan gbọ́ ìdí náà tí mo ṣe ní ọkọ àti ìyàwó wọn ẹ gbọ́dọ̀ gbé nǹkan burúkú ká mi mọ́lẹ̀ ẹ máa bọ̀ wá fẹ́ra yín sọ fún kábíyèsí àyìn ìwọ ṣàlàyé tó sọ fún mi ní ọ̀dọ̀ mi. kúnlẹ̀ kúnlẹ̀. kábíyèsí o um, ọkùnrin tó dúró yìí ọkọ àfẹ́sọ́nà mi ni ó nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ a jọ nífẹ̀ẹ́ ara wa ni ṣùgbọ́n tó bá di bí ìbálòpọ̀ agbára ẹ̀ máa ń kọjá agbára mi débi pé ìgbà míì tí mi ò bá fẹ́ ṣe gan ó máa ń fagídí ṣe ni kò tún wá kí ṣe pé ó ń ṣe é ní pé kinní ní ṣeréṣeré o ó máa ń tẹ̀ kanlẹ̀ ni agbára tèmi ò dẹ̀ gbé ìdí nìyẹn mà tí mo ṣe ṣàlàyé fún bàbá balógun tí wọ́n dẹ̀ ní pé ká máa bọ̀ láàfin. arákùnrin kábíyèsí kí ni orí sọ sí ọ̀rọ̀ tí sọ. kábíyèsí mi ò lè ní irọ́ ló pa àmọ́ gbogbo kí. ìbàjẹ́ ń bẹ lára rẹ̀ gbogbo lọ́lẹ̀ ló padà lọ́lẹ̀. olúwa mi sọ̀rọ̀ lórí yìí. bí mo ṣe sọ̀rọ̀ mi ò lè ní irọ́ ló pa ó tọ́ nìkan tó sùn kò sí irọ́ ń bẹ̀. àmọ́ báyẹn jọ wà náà lélẹ̀ kó ti di pàdé bìtà bàdé náà pàtàkì kò jọ bẹ̀rẹ̀ bó ṣe máa ń gbà náà nìyẹn kò kí ń sá kò kí ń yóò sùn ẹ̀wò kò dé sí kò tó ń fẹ́ tilẹ̀ tó ọlọ́run tí mi kì í ṣe fún ẹ̀wò orú bó ṣe torí ẹ̀sìn bá èmi mo rà á fún àti lọ Maldives àti travel everywhere tàbí dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o ó wá di pé kàwá ṣe ó lè mọ̀ kí ajá mi ojú kan péré lónìí. ajá rẹ ajá àdá àdá ìmọ̀kúròpọ̀lájà òun. ojú kan péré lónìí ní owó ta àtìgbà tí mo ti mọ̀ òun nìkan náà lóbìnrin tí mò ń bá ṣe nǹkan. dákẹ́ ó fẹ́ máa pariwo láàfin mi ni ó mọ wájú ẹni tó wà ní. olúwa tí èsì kò fi egbògi olóró bá ìyá rẹ̀ lè lára. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. You there? You there? You see? Kò tó bẹ̀. Ìyẹn ni wípé ìwọ agbára ẹ̀ ò gbé láti receive, agbára tiẹ̀ gbé láti give. nítorí wípé givers never lack mo pa á láṣẹ ni mi ò dá lábàá wípé kí wọ́n gbé ọkọ ẹ sí àhámọ́ ọba mo gbẹ́sẹ̀ lé ọkọ ẹ látòun lọ ẹ lọ mú lọ sínú túbú. Jọ́kì. Gágágá. Ọ̀tọ̀. I don't understand. Jọ́kì. Ó nílò tó. àmọ́ lọ parí ẹ̀ lẹ́ báwọ̀ rí. bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì. mímú ètè sọnù ká fi wèrè ìjọba po. Yọba. Kábíyèsí. Yeah ìpínlẹ̀ ọkọ mi tó lè lọ. Ah, ah. mo sọ fún yín tẹ́lẹ̀ mo ní mo láwọn nǹkan tí mo fẹ́ ṣe ní ìgboro ọ̀rọ̀ ìlú náà ni mò ń bá kiri. èmi gan fẹ́ bá yín ní gbólóhùn bóyá kẹ́ ẹ̀ jókòó. Ah, ìyọba ìyẹn ò ṣeé ṣe báyìí bóyá tí n bá dé tẹ̀ báyìí ti sùn nítorí mo máa pẹ́ díẹ̀ nígboro àti wípé a lè sọ̀rọ̀ náà lọ́la kò sígbà tá a dáṣọ tá a rí lẹ̀ fi wọ́ kò sí wàhálà ẹ make ara yín comfortable. àlọ́ àdàbò àdàbò. wọ́n bá you. kí ẹ. kábíyèsí o. ìwọ lọ irú wàhálà wo ni to ibà tó tún ní wá ṣe yàrá Say that. ṣàìdá ó ṣàrí ìwọ tó kó mi sí. Mm-hmm. ǹlẹ́ o. mùdùmúdùn ya yín ti gbẹ àsìkò wá tó láti wá lámì. kábíyèsí má kí n la yín. kí ló dé. kábíyèsí mi ìtẹ́rù ìlú yìí gbé. ta ló sọ pé òtẹ́rù ìlú yìí gbé àtìgbà tí mo ti wà lórí àpèrè wàhálà ìlú yìí ni mò ń bá kiri kò jẹ́ kí ìyá yín gan lè dá mi ra mo wá rọmọ ọ̀lú tó wá wọlé tọ̀ mí wá láàfin mo wá ní mo fẹ́ la mo wá ní kò sáyè. kábíyèsí ẹ ti ń gẹ̀tẹ̀ rọ́ǹgò mi ò sọmọ ìlú yìí ó lọ́mọ ìlú mo kàn á kí n lù ni. ee eh, àbẹ́ ẹ̀rọ lọ́hùn ó dáa kábíyèsí dá pọ̀ mọ́ ọmọ tọ́ ah, mo ti dà ẹ́ pọ̀ mọ́ ọmọ tọ́ nọ̀rọ̀ olùwó ló lè gbé ìwọ́kọ́ ló ń sọ pé òun kan òun tẹ̀ kanlẹ̀ òun wọlé òun jáde ìwọ́kọ́ ló wá fẹjọ́ ẹ̀sùn ni. ìfẹ́ mi ni ẹ̀rú lẹ́yìn òòṣà nìyí. má lọ bí òòṣà o ní ìwà yìí má lọ bẹ̀. kábíyèsí èyí máa rún mi inú òòṣà nìyí kábíyèsí òòṣà nìyí àti bẹ́ẹ̀ rúgọ́ tiẹ̀ tún bá mi gan ṣé kò ní lẹ́yìn báyìí. ó bá tiẹ̀ máa lẹ́yìn orú ẹ̀yìn báyìí ló yẹ kó ní kó dì ló mú kó fararolú fararolú fararolú tóbi. dìlùmú dìlùmú. ó wúwo ju. dìlùmú dìlùmú ọmọ ìlú náà ni ẹ dìlùmú kò dìlùmú. mi ìfẹ́ kí mi náà jẹ́bọ̀ mi ìfẹ́ kó jẹ́bọ̀ ká dé sí. màá bẹ́ẹ̀ gbé. láti ìgbà tí adelé tuntun ti gorí oyè gbogbo owó tó ń wọlé ọwọ́ wọn ló ń dé sí o. so owó tó wà náà àkáǹtì lánàá láti jọ. bẹ́ẹ̀ ni mà. àbúrò ọmọ òun lè lè báyìí ṣọmọ yóò ní jẹ pálásì wọn báyìí ṣáá ok o ṣe bébí mi pẹ̀lẹ́. all right ma àti mo fẹ́ gbọ́ngàn ló ti sọ. all right ma ẹ ṣe mọ ó dàbọ̀ eh, ma. take care yẹn. Eh. àbírú ọmọ ò lélẹ̀. ìjẹta tí àwọn aráabí sọ̀rọ̀ owó hm. ká ní wọn kò wá gbà owó wúlò. Hm. ó wá mi ló tún lẹ́rù. kàbíyèsí o kàbíyèsí o olúwa mi ọdún gbogbo ẹgbẹ́ ti kẹjọ wọn mọ. kàbíyèsí kàbíyèsí ẹ ẹ ẹ ẹ ẹ dákun kàbíyèsí o jókòó jókòó ìgbà ẹ wọlé mo rí adelé wa tó dé wíwọlé yín bọ̀ ni mò ń kan sára pé adelé. ẹ sọ̀rọ̀ kíá please i don't have time kí ló ṣẹlẹ̀ ṣé ó dè jẹ́ ìdàgbà púpọ̀ náà ṣé ó dè jẹ́ ló ṣe ìyẹn skip you know go straight to the point. ẹ ṣeun mo wò pé adelé wa wọlé nígbà mo wá wo orí yín tí mo rí adé ìṣìlẹ̀ wa ń dàpọ̀ lójú mi kábíyèsí ìyàtọ̀ tí a fi máa mọ ọba àti adelé yàtọ̀ síra wọn òun la dé náà fi máa ń pé adé orí la fi ń mọba tí adélé bá ti wá bẹ̀rẹ̀ sí ní dé adé yóò máa kò é. ọ̀tún ṣe adélé lè yà mí fìlà. adé ni. ẹ wo bí ẹ wo bí hmm? ohun yìí lẹ fi mí jẹ nǹkan tẹ fi mí jẹ gbogbo táìtù adélé ọba àrẹ̀mọ gúúsì àbí nǹkan ohun yìí ni ẹ lè pè mí ládélé kí n sọra mi dọba yes change of title ni mo change title mọ́ yín lọ́wọ́ ni ẹ wo bí kò kàn mí pé adélé ò kì í dé adé o so ṣé torí adé tẹ̀ ń rí adé eléyìí mo ọ̀dà ẹ̀ ni orí Amazon ni wọ́n ti gbádé wà costume lásán ládé yìí jẹ́ fèmí so ẹ jẹ́ kí n máa lò bẹ́ẹ̀ bí mo dẹ̀ ṣe fẹ́ ṣe nǹkan mi kò yí padà abẹ́ lọ́rọ̀. ẹ ẹ dákun bó ni a ṣe wá ṣàlàyé fún àwọn ará fún àwọn ọ̀dọ́ bí wọ́n bá béèrè lọ́wọ́ wa. ẹ sọ fún wọn pé bó ṣe wù mí ni mò ń ṣọlá ah. ẹ mọ ni èmi lọ bà nǹkan tó fi lè mú mi jókòó síbi báyìí kò sí gbọ́dọ̀ pé. Eh, eh, adele ẹ dákun ṣé mo lè béèrè béèrè kan. kí nìyẹn. adele àwọn obìnrin lè jẹ ní àbí tí ìlú yìí. kò sí ìtókan mi nǹkan tó bá wù mí mo jẹ. ẹ dákun balógun ẹ kábíyèsí kí ni á wí fáwọn aráàlú tí wọ́n bá bi wá. ẹ sọ fún wọn pé nǹkan tó ń wọn ọba lọba ń ṣe ah. ọba balẹ̀ ohun gbogbo nǹkan tí mo tiẹ̀ ṣe pè yín ni pé gbogbo kájọ máa figagbága yóò ti fẹ́ máa bí mi nínú ah. máa wọ native ẹ wọ native bá wọ agbádá ẹ wọ agbádá ní òṣè ẹ fẹ́ jẹ́ kán dá ẹni tó jẹ́ ọba ni ẹ fẹ́ máa rí ọba fín ni ẹ wo bí láti èní lọ mi ò fẹ́ kí ìjòyè kankan máa wọ agbádá mọ́ àbí native. kò sí àyè yẹn mọ́ mo pa láṣẹ ni mi ò dá lábàá ah. wípé mo fẹ́ kí àwọn olóyè kí wọ́n máa wọ jeans t-shirt joggers two piece òun ni kí àwọn ìjòyè máa wọ ẹ gbọ́ nǹkan tí mo sọ o ẹ má tàpá sí òfin mi o kí ẹ má bàa rí ìjà ọba ọ̀dà ọ̀dà ẹ dákun kábíyèsí ẹ ní sórí ibú ṣé mo lè béèrè béèrè kan lọ́wọ́ yín ṣé ẹ ń tó ṣàṣeéṣe ni àbẹ́ ń bá ṣẹ̀ṣe jẹ́. báyìí tó ṣe fẹ́ fi ibi ìṣẹ̀ṣe kọ́ mi lọ́rùn. nígbà tá ní ká máa wọ justice àti kádígàrún níbo láti fẹ́ rí gbogbo òun. ìyẹn ò kọ mi níyà. ọlọ́run. Ah, tá ah, làwọn ò fẹ́ ẹ dákun olúwa mi tá làwọn tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ báyìí látẹ̀kùn. ara àwọn ìjòyè mi ni ó ń ṣe it lọ́wọ́ láìpẹ́ láì jìnà ẹ máa múra yín dáadáa. ẹ líyà líyà màámi ah. kó wọn kó láàfin. alfa ṣé kí n ṣe yín lálejò ṣe máa ń fa book of St. Maurice mo ò ní fẹ́ fún yín bàbá tó ló máa kọjá èjì yìí afa kílẹ̀ yìí ni ṣíkọ́ fún mi lómi gbọ́ tàbí mú mi orí atẹ́bà tí mo gbọ́kọ. alẹ́lẹ́ ẹ̀bẹ́ sí ọyìn sọ̀rọ̀. ló la wá já sí báyìí torí ọlọ. olúwa mi lọkọ bí wọn bìbì wọn ni wọn bá àti kí n fẹ. ló ń ṣe tó ń lo agbára ṣùgbọ́n wíìsì agbára lórí àwọn méjèèjì wọn lè jẹ méjì tán ni tó dẹ̀ ń lọ tó ń tre. Ọlọ́run. gbọ́nà wọ́n máa sọ pé obìnrin ò kì í dáde pé mò ń bá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ṣé lóòótọ́ ni mò ń bá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ni. olúwa mi ẹ̀ ń tún ṣẹ̀ṣẹ̀ ṣe ni mo sì máa ọ́dà adébí thirteen tẹ bá wọṣọ blue adé blue aṣọ yellow adé yellow ó máa mash tó mash ọba tó mash. mo wá pa á láṣẹ lọ sí orí www.adecast.com kó ọ́dà adé in all colours. kò ṣeé ṣe. boko bá jìn ilá kì í kó ìyá mi ọmọ kan bí wọ́n bí wọ́n gbé wọ́n gbé tí wọ́n bá wọ́n bá tì. ilé ó ìyá mi máa lága lápapọ̀ ọmọ láfíà jì ẹ bá dé jù bọ́ọ̀tẹ̀ ẹ máa tajà ẹ bá dé lóko ẹ máa kéré òkò délé ìyá mi mo dúró dédé. fọ́ọ̀lì fọ́ọ̀lì in according to height and your position rank and discipline area. look at you wow ẹyin náà ẹ wo bí gbogbo yín ṣe fine. beautiful. ọtún look at you ẹ wo bẹ ṣe young. Eh? I love your t-shirt nice. ẹ eh? ìyálòde filẹ̀ èèyàn two piece kò yé ìyálòde mọ́ bóyá kan zip up ni wọ́n ya fly gbogbo ẹ̀ èèyàn coral closet filẹ̀ fún nice look at you now ẹ wo bẹ́ẹ̀ ṣe rí gbogbo tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé tẹ bá wọ ààfin oríṣiríṣi òórùn ló máa ń bá yín wọlé gbogbo àwọn camphor tó fi ń sá àwọn léèsì àwọn aṣọ yín yẹn ẹ̀yin ní ò bẹ́ẹ̀ ṣe rí sí this is good. Adele sẹ́ẹ̀rí ẹ kàn sọ pé alúgùdù ni alúgùdù rárá bá a ṣe ń bọ̀ àrà àwọn èèyàn gidi kí wa ṣé làwọn èèyàn ọmọ yàtọ̀ láàrin àwọn olóyè àtàwọn ọ̀dọ́ ìlú ó yẹ kí wọ́n mọ̀ yàtọ̀ bọ́ ṣe pàgbádà la dàbò ni wọ́n ti mọ̀ pé hmm, àwọn olóyè ló ń bọ̀ lọ́ọ̀kan. ó yá kẹ kúkú gbàrú kẹrẹ balógun wá ìtẹ má ṣe fẹ́ tàpá sí gbogbo nǹkan tí bá sọ mo ní nǹkan tí mo fẹ́ nìyẹn ń bá mi ágì o ẹ ṣọ́ra yín o. múra kí wọ́n máa kọ́kọ́ máa fẹsẹ̀ parẹ́ hmm. bóyá oníráìtì jáde lé lọ ah, yes ọ̀rọ̀ tí a. ẹ jókòó fífìrì fífìrì pẹ̀lú bẹ́ẹ̀ ṣe múra yìí inú mi dùn ẹ jókòó there must be quality before the law ẹ bá mi sọ̀rọ̀ bá ọba ta báyìí ó wà òkè báyìí you look good. èyí tí a torí ẹ̀ wá gan ọdún èwe tá a máa ń ṣe ní ìlú wa àsìkò rẹ̀ ti tó elédùà jẹ́ kó bọ́ jẹ́ pé àsìkò tí ẹ̀yin wà bẹ́ẹ̀ ìgbà yẹn ló bọ́ sí sátidé tó bá kẹ́yìn oṣù kẹwàá ni a bá ń ṣe ọdún èwe. Mm. last Saturday of October. <laughs> ìgbà yẹn la bá ń sọdún èwe olórí àwọn ọ̀dọ́ òun ló sì ti wà bíi torí ẹ̀ ló fi wálé nínú ohun tó jẹ́ kí ìlú wọ́n gbajúgbajà ọdún èwe yìí ni òun ni a fẹ́ ká sọ̀rọ̀ lé lórí lónìí gbogbo gbìyànjú tí ọba bá lè gbà láti gbọ́wọ́ sí inú ètò òun fún àwọn ọ̀dọ́ òun ni wọ́n torí ẹ̀ wáyé lówó àti nígbìyànjú mi náà ẹnu oníkànnì ká ti gbọ́kàn tó dẹ̀ ẹ̀yin lọ́lọ́dún yín àwọn ọ̀dọ́ náà sì rèé olórí wọn ló ti wà bí. <laughs> bá ṣe máa ń ṣe in the grand style ni nítorí ẹ̀gbọ́n mo ṣe flying wá láti Amsterdam wá sí ìbáyé even àwọn ọ̀dọ́ tó kù tó wà ní diaspora um, ní UK ní America ní ó ní bá ṣe máa ń ṣe it's a very unique way tó pé ó make sense and this thing aláti fi packaging say because we need to even include um, youth empowerment in this. In fact, Toure ni Aralamo Loma win in the whole state aligned with the community. Um, so to, all these things we do is in a very unique way. So it's always organized and you know we make sure everything is all right. Hey, eh, bẹ̀rẹ̀ bó ṣe yẹ Correct yourself. Um, Kábíyèsí, my bad. Um, orúkọ tèmi ni Báyọ̀ Ikú Dàìsí. Ikú ni Dàìsí. Amen ikú máa pa ẹni ikú máa jẹ give and take and collect fún ẹni ó já wèrè ni who are you ẹ tó tẹnu bẹ jẹ ni ká ló ń da òyìnbó lù pàárápá tó ń da òyìnbó lù tuurutu ká ní òkàwé ṣòro páwọn ìlítírèètì tó jókòó yìí ni mí ni who are you in my kingdom. ká ló ń bá sọ̀rọ̀ tó ń jó níwájú ẹ̀ ká ní ká ní ibo lẹ ti rí bó lè tè. no kò bó létè ọ bẹ́tẹ̀ rẹ ṣe ní. keep quiet. adele oríta bíi tẹ́lẹ̀ wọn tó ti pọ̀ ju bàbá ọmọ tẹ́ ń wo yìí náà ò kéré nínú ayé. Ah. bàbá rẹ máa ń lọ lókè àti máa ń padà bàbá rẹ náà máa ń fò bí ẹyẹ ni. ṣàlàyé. sẹ́rí ọkọ̀ tí kọ́kọ́ lò láyé mi pé èèyàn gun mọ́tò bàbá rẹ̀ ló gbé fún mi. Ah. ṣé ti gbọ́ bàbá rẹ ò kéré nínú ayé o. ṣé wàá rí bàbá ọmọ tẹ́ ń wo yìí nígbà táwọn bàbá yín ń bẹ lórí oyè bí bàbá ọmọ yìí bá ti dáàfin táwọn olóyè náà sì ń bẹ lórí ìjókòó ẹgbẹ́ kábíyèsí gangan ni bàbá rẹ máa ń jókòó sí. balógun ooo oh ọ̀rọ̀ yín ń yé mi bọ̀ ọ̀rọ̀ ẹ̀ ń yé mi bọ̀ ìyẹn ni pé ṣàwáwù lèmi àti ọmọkùnrin náà jọ wà àbí àbí nǹkan tó ń sọkọ́ nìyẹn. wọn ìjọba ń dìlé wọn àmọ́ wọn lówó. you are hereby suspended. wọn ní ẹgbẹ́ lẹ́yìn fún ìgbà pípẹ́. youth leader àbí kí ló ń pè wọ́n ó kẹnu bẹ jẹ ní ó ṣe é tó ṣe jẹríkọ ẹ kò yẹ ni so ó ti mọ̀ pé àwọn eléyìí wọn ọlọ́pọlọ ó ti mọ̀ pé illiterate ni wọ́n ó fi english gbá wọn. Eh? orí ìyálóde orí bọ́n ṣe wọ́n rán lórí jẹ́sí two piece tí ò yéèyàn kò yá wọn gan wọ́n fi fly ẹ̀ ni wọ́n mọ̀ọ́mọ̀ fly ẹ̀ wọ́n play in between ni wọ́n á ń gbá wọn òun fi English gbá wọn yá yìí confam àwọn bàbá oníbàbá àti màmá onímàmá tó mọ̀ pé wọn sábà ní làákàyè confam kí ló kàn wọ́n pẹ̀lú youth wọ́n bí ọba tèmi ọmọ youth o ọmọdé àtàgbà ni o kò sí kan tó ń jẹ́ youth gbogbo youth ẹ múra yín o lè fi ra ẹ síbi ọmọdé àtàrúgbó kò sáàárín méjì ṣọgbọ́n kan tí mo sọ confam ẹ lọ ṣáṣẹ́ ẹ lọ ṣoríṣiríṣi ẹ lọ mọ bẹ máa mẹ́kẹ̀ owó ẹ fẹ́ kó bá mi kí n máa ṣe eh, empowerment ẹ mọ́ mí ní empowerment ẹ wá máa sunkún kọ́ bá fún yín lówó kọ́ bá fún yín lówó wọ́n bí ọba tẹ̀lé ṣe gbogbo yẹn o kó mọ kó tó fẹ́ ṣe kò sí pátì kankan mọ́ kò sí kankan mọ́ tí bá fẹ́ ṣe pátì máa pè ní máàlì ẹ̀ kàlìbà lẹ́yìn yẹn. kàlìbà àwọn ológo variance. every other thing is suspended youth leader please leave the palace bàbá wa ní kò ṣe múfè. ọlọ ọlọ ta ló jọ tájà. bàbá lọkọ. àkábíyèsí wa ti pàṣẹ fún wa ká fínísì ní iṣẹ́. ó ti tó ó ti tó. kábíyèsí wà lóde ah, orí tiẹ̀ orí gan ti ń dàrú lọ kábíyèsí ọba mi Adélé ẹ dákun ẹ̀yin olóyè níbi tọ́rọ̀ yìí ń lọ ó dàbí ẹ pé kábíyèsí ò ní jáwa olóyè gan wà àfimọ́ o. Ah. <laughs> ìyálóde kí ló dé tó ń ṣíwájú ẹlẹ́dẹ̀ẹ́ pẹ̀ẹ́dẹ́ ah, èmi náà ti múra yín lẹ̀ nítorí pé mo ti lérò pé ibi tí ààfin yìí ń lọ ó ṣeé ṣe kẹ́ má lè bá wa débẹ̀. nítorí ngbà tí a bá bẹ̀rẹ̀ zoom meeting ó ṣeé ṣe kẹ́ má understand kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ join èmi náà ti mọ gbogbo nǹkan tí mo fẹ́ ṣe mo ti ṣètò nítorí tó bá yá orí zoom ni màá ti máa ṣe pàdé a lè pàdé lórí tiktok tó bá wù mí mo lè ní lórí telegraph mi tínú bá bí mi mo lè ní ká bọ́ sórí yímo gbogbo nǹkan bẹ́ẹ̀ ni mo fẹ́ máa ṣe o so níbi tá a bá dé yìí mo ti prepare àwọn incoming tó máa gba ipò yín incoming ìyálóde. ìyálóde bọ́ sílẹ̀. kábíyèsí o kádé pẹ́ lórí kíláàtà gbó máa sọ̀rọ̀ ìyàlá ìyálóde ṣáà sí mi introduction. incoming balógun. ẹ máa lagala bá àbẹ̀wò láfíàjì tó àlè tẹ bá dákàlà ẹ máa kálá tẹ bá dé lóko ẹ máa kéré òkòdé lè yá mi mú ló yàtọ̀. balógun bọ̀ ń sọ̀rọ̀. ṣó rò pé it yìí jẹ́ kọ̀ọ̀kan náà wo bóyá tó. takuntakun yàtọ̀ sọ́lọ́dẹ̀. ọtún. kábíyèsí ẹ sáà ti rán bàtú tó dúró rè ọlọ́run gbé fórí adé òní wálẹ̀ ìyá mi mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je mo ṣe tíwáìlẹ̀ forí adé mo ní ẹ ti ìyá mi. irú kẹrẹ jẹjẹ tẹ kódó kí ni wàá ti máa bọ̀. ó sì mo rí i pé àwọn eléyìí ló fẹ́ fi tí wọ́n kó báyìí téèyàn bá wo súra ẹ̀ dáadáa òun kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń kú sí ẹnu ni tó bá kú lọ́mọ tó mọ̀ pé inú ẹ̀ ò dáa torí tó bá kú ọ̀rọ̀ ló pa ẹ́ mi ò fẹ́ jẹ́ kó sọ̀rọ̀ náà kábíyèsí o ẹ dákun bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ náà ọ̀bá ní pọ̀jẹ́ o torí kẹ́ ẹ lè mọ fẹ́ràn wa ká máa ṣe bẹ́ẹ̀ bá a ṣe ń ṣe láàfin láti wà wọ̀ pọ̀ bí aṣọ bí àlùbọ́sà báyìí ẹ tún á ní oyè tó bọ́ lọ́wọ́ wa. pẹ̀lú gbogbo nǹkan tẹ̀wọ̀ inú ẹ̀ sì ju àjẹ mò ń tiraka láti yí yípadà ní ẹ̀ yípadà. ẹ wo ìyálóde ṣé ń gbọ́ mi àfẹ́ àwọn olóyè tó máa ń ṣèdè ẹ lọ kọ́ ẹ kọ́ english english ẹ kọ́ english kẹ́ mọ̀. Hmm. ẹ lè fẹ́ rí mi bẹ́ẹ̀ ni kábíyèsí. mo ń lórí kí bàtà pẹ́ rùkẹ̀rẹ̀ á dókí ni o ẹ pẹ́ lórí àléfà bàbá yín. ẹ wo kò mí nì mo ń gbọ́ yín ẹ máa sọ kó lè fẹ́ sọ. ohun tó ṣẹlẹ̀ ni pé. Eh, bíbélì ó tọ́ka sí pé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe lóòótọ́ ọba nìyí olówó mi ọba dẹ̀ bá lérí ohun gbogbo ipò tẹ́lẹ̀ wà yìí àìmọye èèyàn ló ti kọjá lórí ipò yẹn kó tó kàn yìí mẹlọ mẹlọ mẹlọ lára máa ń rìn bẹ́ẹ̀ ni kábíyèsí mi ì fẹ́ kọ́rọ̀ yín dàbí ọba agbára ń gùn mí tó padà gunra ẹ̀ pa òun ni mo ṣe ń bá yín sọ ní kọ̀kọ̀ ní bàbá pé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dọ̀wọ́ yín ẹ má bínú o. ìyá wa ah, ah. ẹ̀kú ẹ̀tọ́ lù ah, inú àwọn alálẹ̀ dùn. Ah, ìlú tó bá ìlú tù sẹ́ ẹ wo ẹ má jẹ́ ntàn tá a bá fi dídà gbogbo ìlú ni lóbìnrin lọ́kùnrin lọ́mọdé àti àgbà bí kẹ́ wà lórí ìkùnrin títí láéláé wọ́n fẹ́ẹ́ lè gba ìlú kí wọ́n máa kọrin bóde pé adelé ni kọ́ wà bẹ́ẹ̀ títí o àmọ́ àṣà ò gbà bẹ́ẹ̀ <laughs> àwọn alálẹ̀ ò gbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí n tí náà gbọ́ngbà tá à ń sọ̀rọ̀ fún yín tá à ń sọ̀rọ̀ adelé pé àwọn alálẹ̀ ni wọ́n sọ ìgbà tẹ́ tó kú ọ̀ kò sẹ́nìkan tó lè lanu pé ìgbà báyìí lẹ́ kú o àmọ́ ní báyìí àsìkò tí wàá tó wà yìí àwọn alálẹ̀ ní kẹfòrí àpèrè lẹ̀ ẹ̀ ká ṣe ètò bí ọmọ ọba ó ṣe wá gorí ìtẹ́ bàbá rẹ̀ ẹ̀ kí ọmọ ọba ó bọ́ sórí ipò rẹ̀ bẹ́yìn bá ti ń taná bòde orí adé ó sì máa taná wọlé tó túmọ̀ sí pé àti lọ́ba nù. <laughs> abọ̀rẹ̀ tí bá gbọ́ yín yé ẹni pé kí ọmọ bá tanná bòde. Hmm. kí hmm, adélé ẹ̀yìn. ok kó tanná bòde. orí adé ó wà tanná wọlé ìtumọ̀ sí ni pé àkókò àtijọba gangan ti tó. ó wà òkè níbi tí ọ̀rọ̀ dé dúró yìí mo máa nídìí lọ́ọ̀yà lù nítorí mi ò mọ̀gbà tí èmi àti àwọn alálẹ̀jọ kọwọ́ bọ̀wé àbí ó ní lọ́ọ̀yà kan tó dúró gẹ́gẹ́ bí lọ́ọ̀yà ìlú tá jọ wá tọwọ́ bọ̀wé tí mo sọ àkókò àti ìgbà tí mo fẹ́ lò lórí àpèrè yìí ìdí èyí um, ẹ jẹ́ ká pàdé ní court. ẹ̀yin àtàwọn o. ẹ̀yin náà lẹ sọ pé àwọn alálẹ̀ ni wọ́n fẹ́ bá mi ní issue ẹ jẹ́ ká lálẹ̀ di defendant kémi di plaintiff ká kóra wa lọ sílé ẹjọ́. ó dàbọ̀ pé ọ̀rọ̀ mi ò yé yín àwọn alálẹ̀ ò ní tíṣù pẹ̀lú yín ẹ bó wọn ṣe ní tíṣù pẹ̀lú yín àsọ̀ọ́lẹ̀ ni wípé tákòókò bá ti tó o ẹ̀yin tanná bóde. ìkankan náà la jọ ń sọ ọ̀kẹ́ tó tanná bóde kan náà la jọ ń sọ ṣé mi àti yín jọ sáìn ṣé mo sáìn mo kọwọ́ bọ̀wé àbọ̀ rẹ̀ gbọ́ o ìgbà tí kábíyèsí èyí tó ṣe bàbá mi tó àbàdàn mi kò sí ìkọ̀kan yín bẹ́ẹ̀ o àsìkò wá tó fún mi láti fara ro bàbá mi. ẹ ẹ understand nǹkan tẹ́ ń sọ ni. ẹ̀yin ilé ẹ̀họ́ tèmi. abọ rẹ bàbá mi abandon mi ẹ need mi ẹ wá bá mi ẹ fẹ́ ṣe bí user nìyẹn and gbogbo ìgbà tí mo fi miss parental care i mean fatherly love gangan òun ni mò ń rí yìí mò ń fi ara ro dáàdì mi palace yìí ni bí mo dẹ̀ ṣe ń fara rò wọ́n mò ń gbádùn ẹ̀. dáàdì yẹn o tó ti kú yẹn ni ṣebí orí àpèrè wọn rè nǹkan tó ń jọ yín lójú ẹ kí n fara ro dádì náà wáyé tẹ̀sẹ̀ fẹ́ ya èmi àti bàbá mi ní tàìmì so tó bá rú yín lójú bí mo yẹ sọ ẹ jẹ́ ká pàdé ní court. kóòtù. bẹ́ẹ̀ ni mo sọ. ẹ pẹ̀lẹ́. ẹ jọ sà èmi ni mo mọ́kọ mi wá síbí tí mo ló ṣẹ̀ mí kó bá mi dá sẹ́ẹ̀rẹ́ àfún ṣùgbọ́n sì mi ò ṣẹjọ́ mọ́ ẹ bá mi pín ọkọ mi ẹjọ́ kájọ máa lọlé kí lè ah, ẹ wọ ẹjọ́ torí ọláhùn èmi àtọkọ mi ẹjọ́ bá mi kọkọ mi síta kí n máa lọlé ẹ má wọrí àlọ́ máa ṣètò ẹ lé. Eh? ibo ló ti ń bọ̀. Ah, ah, ilé ni mo ti ń bọ̀. ilé ló ti ń bọ̀. bẹ́ẹ̀ ni sà. àwọn èèyàn ṣí ọ̀pọ̀ ilé ló ti ń bọ̀. ilé mo ti ń bọ̀ àǹtí mi. anyway kò sí wàhálà ọkọ yín tó wà ní kọ́sítọ́dì àdìlé eh. tó bá ti jẹ̀yà tán ẹ̀yin ẹkọ̀ fún wèrè tó alẹ́ gbẹ̀yìn yẹn nọ́mbà tó bá ti tó táìmù àwọn máa pè é pé kẹwàá mọ́. ẹ gbé gbogbo nǹkan tẹ́ ẹ sọ yẹn lọ́jọ́ irú ọ̀rọ̀ wo lẹ ń bá mi sọ yẹn kí lẹ mí ṣe rò pé mò ń ṣeré ni ṣé èèyàn ní boyfriend ṣóbìnrin kọ́ lẹ́yìn ni mo ní bí ẹ̀ka bá mi kọ́kọ́ mi síta ah, àbí irú ọ̀rọ̀ wo lẹ ń bá mi sọ yẹn ẹ má padà sọ rúwẹ̀ fún mi mọ́ mi ò láìkí ẹ̀ ah, ah, kí lẹ mí. Eh, eh, kí ló ṣe tán pariwo ṣé bí tó yẹn ń sọ̀rọ̀ eh. kò bẹ́ẹ̀ sọ kankan ṣé ò ń gbọ́ mi kó tó pariwo kàn ń ṣe báyìí ń ṣe báyìí ṣé ò ń gbọ́ mi. ọ̀hún ẹ wo mi láì gbogbo nǹkan tẹ́ ẹ sọ jàre wá mi pọ́kọ́ mi síta jàre àkílẹ̀ mi ẹ̀lẹ́ sọ pé kí ni ẹ jọ ẹsẹ̀ mi ìtàbò ẹ bá mi pọ́kọ́ mi síta àjẹlé àbí kílẹ̀ mi ẹ ọkọ mi dà ẹ̀lẹ́ ní kí bọ́tà bọ́tà lọ síbo ẹ bá mi pọ́kọ́ mi síta jàre ẹ̀lẹ́ sọ ẹ̀lẹ́ sọ pé. noise mi kàlẹ́ mi ò like. ok bọ́tà. ìtàbò. bọ́tà. ẹ àmà mo bá tiẹ̀ jẹ́ mo ní kò kí mi. wèrè wo lẹni kó fún wọn nọ́mbà lẹ́ẹ̀kan. Ah, olórí burúkú ẹnìkan náà ni ó sì bí àná àwọn kìnnìún burúkú àbúrò àwọn ẹ̀hànà wo lélẹ́yìn láàfin tó jẹ́ pé ẹ̀rọ ẹ̀rọ ní ẹ̀rọ ẹ̀rọ lábá ní gàtà ó sì wá jẹ́ pé gàtà wọn gan ni kò í wọlé wá ní gbogbo ẹ̀ wá dojúrú báyìí ó ní tó bá ti ṣe tán kó fún wèrè ní nọ́mbà èmi ní wèrè am I resemble a mad man mad person ah ele lélẹ́yìí tó jẹ́ pé mo ti sùúrù ẹ̀ lọ́mọ ẹ dákun torí ọlọ ìyá sílífà gan ṣé kò ju ya wèrè tí ń lọ ìlọ. ẹ̀yin olóye ọ̀rọ̀ yìí ò máa la wàhálà lọ síbí kì se ṣe adé ìṣẹ̀ǹbáyé ní dékiri àwọn adé tó ṣe fún ara rẹ̀ ni adé ìgbàlódé adé ìfáàrí ni ẹjọ́ ó máa lọ nǹkan rẹ̀ tìṣẹ̀ǹbáyé ni ò gbọ́dọ̀ ṣe bó ṣe wù nígbà tí ò sì ti lóyún ẹjọ́ máa ṣayé rẹ̀ bó bá ṣe wù ẹ fílẹ̀ ẹ má yọ lẹ́nu ìgbà díẹ̀ náà ló kù ẹ filẹ̀ ni ah, àbọ̀rẹ̀. tí ọba jẹ́ ètò olúwa pé ẹ̀ẹ́tú láàsì ọmọ obìnrin tí kábíyèsí bá bí ó gbọ́dọ̀ kọ́kọ́ jáde lẹ́nu ìmọ̀ pé àpánù pọ̀ láàrin àwọn olóyè ká yọ ọmọbìnrin òun dànù bí ìjìgà hmm. torí gbogbo ohun tó yẹ kó wà lọ́wọ́ àlàáfíà ló ní a máa kó sọ́tún. Ah ó ní akómi ẹ̀yẹ sí kakò dàrí ẹran ìrìn èyí tó bá yẹ kakọjú hmm. ẹ̀ lẹ̀ ó ní akọjú ẹ̀ sórùn gbogbo nǹkan ní sàǹtẹ̀ bàṣù bàṣù bàṣù ṣèmi ah! ah! ò máa jẹ ní oṣù o. àwa wí tán ó ní kí gbogbo àwọn olóyè ká má wọlé kẹ mọ ká yọ lẹ̀kẹ̀ ọrùn ká má wù kọkù bá náà ṣe nìkiri ẹ ká má wọ ṣẹ́ẹ̀tì àti ṣòkòtò òkì ṣé irú ń dá má wọ kiri nù. bó ṣe fẹ́ kí gbà tiẹ̀ ò rí nù ah! bẹ́ẹ̀ bá ṣọ́ra tẹ́ ẹ bá ní ẹ yọ yóò yọ ẹ̀mí ẹlòmíì dànù nù yín o nígbà ọba lò gba tiẹ̀ tó kú òǹbẹ̀ ìgbà péréṣe náà lọ́kù ẹ̀já tẹ̀lé ń táwọn alálẹ̀ wí àfi ká gba ní ìṣẹ̀dá wa nu ah. dandan ni àkọ́bí ọba lóbìnrin òun ni ó kọjá délé nígbà sì ti mọ̀ báwọn ẹjọ́ ó lògbà rẹ̀ ṣé ẹ̀yin ò mọ̀ pé àyè tó wà àwọn irúmọlẹ̀ ni àfikẹ́ ti sùúrù o gbogbo ń bá ti wí fún yín àfikẹ́ gbà bẹ́ẹ̀. Ah ẹ bọba ní ẹ wọgbẹ bàbá rẹ ni tí ẹ yóò lè wọ nù yín kó wọ ni ah. ẹni tí ó bá sì lè wọ ọgbọgbọn ni kò fi sá lọ́nà ibi tí gbẹ wà. abọ rẹ n tẹ fi ń yé wa ní ìsìn ni pé gbogbo ń tádélé bá ti wí ó ní ká faramọ́ gbogbo tó bá ti ṣe ní ká máa tẹ̀lé. ìyálóde sùúrù lọ̀rọ̀ wa gbà fúngbà díẹ̀ náà ni ó máa tó lògbà rẹ̀ tán kì í sáà tóun náà ni ó wà ń bẹ títí bọ́pẹ́ bóyá àjọba ni. ẹni o dé dúró yìí ìgógúrú tí elédùn àbádà sí alágbádà tó máa yán. ẹ ń bá wá léyìn kọ́ máa jẹ́nu rẹ̀ ẹni tí ọba lè jẹ́ ìjẹ́ gúgúrú kọ́ panudé ni o bí bẹ́ẹ̀ kọ́ ìwọ̀nba tó kù tó yẹ kọ́ ìjẹ mọ́sà yóò bá gúgúrú lọ. ẹ̀fílẹ̀ o ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ o. ẹ̀kọ́ sọ́mọ̀ kan lé kọ́ bá ń bo. ọmọ mi bọ́ bá ṣe tó mi ní ọ̀rọ̀ mi mu ìgbà wọn náà mú gbogbo ọwọ́ ọkọ onú gbàpọ̀ pọ́ọ̀fù lẹ́ẹ̀kan wọn wí fún ọ pé àwọn ọmọdé mo ní ẹ ṣe pọ fún. ọ̀tún sọ̀rọ̀ mi lọ́wọ́ àkàn báyìí sọ̀rọ̀ mi lọ́kàn. ẹgbẹ́ ègùn bá gún ni lọ́wọ́ tó bá gún ni lẹ́sẹ̀ ọ̀rọ̀ mi. Girl, you wanna play with the big paper. She dey shout out and I give a knock. Up and down, even flow to the back. She know what I'm so she the one time fast. I'm a good bad boy and she knows that. You got want the fire She like you, she like me, rap. Just one, I'm doing you look big, rap don't talk shit and don't make me parashot up according to karma. What you say you gonna get back? I don't even know kid I'm back up. I so drop him out and you wanna stay, wanna take my. I block that and to that, don't come back. I'm bad at sketches, I see but right. Don't even cry for my side, oh. Cause I'm callous like Roberto. Yeah, yeah. I used to give my joy, but predator like the feeling is different. Gbàgbé fọ́ọ̀kìn olùsgádìn lódùlódù la fi ń bó ṣe. Why they come hard? I might no want to lose guard. Man no wan knock on the door, make clients no go block man. Bá ṣe ń ṣe dọ́gí là missionary. Excessive banging, ọmọ tó rọ̀ get large bá bẹ̀ dúró. I no dey go far away. condom ń bẹ nílé o post system dey shout my name nígbà tó rí fúrọ̀ tí mo gbé. kọ̀mọ̀ máa my kó bá mi i protect myself i hope myself and i talk to myself ọ̀yà oh, bí remember all my bad self gbẹ́sẹ̀ ìdájọ́ i never try na access oṣù méjì o all these bad girls dem too plenty o dem go dey come steady o èṣù lágbára kò ní gbé sí o. tójú ẹni ṣú o òkùnkùn rẹ ó máa ṣòro wọ̀ o bó kò bá jìn ilá kì í kó ilẹ̀ tí kò tójú ẹni ṣú o òkùnkùn rẹ ó máa ṣòro. fẹ́ mọ́ lárònú ó jọgá tẹ kò jọgá tó fẹsẹ̀ méjèèjì kọ́ra wọn ọ̀rọ̀ náà ti fẹ́ bẹ́yìn yọ òwe ẹ jẹ́ ká kíyè sára o. bàbá sọkún ọyẹ ká mọ o. torí pé ọyẹ ká máa fojú egbò tẹ́lẹ̀ rárá rárá o àfọlájú bá ìṣẹ̀ṣe jẹ́. kò dára òwe. bàbá sọ́kọ́ yẹ ká mọ̀ rírọ̀. ẹ jẹ́ ká kíyè sára o. kò yẹ ká máa fojú epo tẹ́lẹ̀ o. rárá rárá o. ẹ má fọlájú bá ìṣẹ̀ṣe jẹ́ o. bọ́mọdé pé kú yóò dájẹ́ o bọ́mọdé pẹja o yóò dájẹ́ o ṣùgbọ́n bó bá pààrọ̀ gidi gbà yóò gbé e káwọn òbí ẹ̀ mọ́lé bọ́mọdé bá pẹ́kú o yóò dájẹ́ òwe òwe àní bọ́mọdé pẹja yóò dájẹ́ òwe òwe ṣùgbọ́n bó bá pààrọ̀ gidi gbà yóò gbé e káwọn òbí ẹ̀ wọ́n ní ẹ jẹ́ ká fúnra o ẹ jẹ́ ká fúnra o tòró ní.